والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم اللهم بارك دعوة من آية آية كان للغة àti na dín ní ogójì ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nípa Ibrahim tó ṣe fún ìlú wa tó sì gbàdúrà náà. ọlọ́run ọba ó fi hàn àwọn àṣẹbọ tẹ́gbẹ́ ní ayé ànábì sallallahu alaihi wasallam ní pàtàkì jùlọ níbẹ̀rẹ̀ àṣẹbọ ni wọ́n ògèdè ọ̀sà ni wọ́n kó ọkùnrin alkaada ọlọ́run náà wọ́n létí tí wọ́n wípé mẹ́kà láti pìlẹ̀ ìgbà tó lọ́n tó ní kọ́ máa bẹ ọlọ́run ní kọ́ máa bẹ ni fún tawhid sísè ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn káṣí má ṣe fi nǹkan kan sọ ogún pẹ̀lú rẹ̀ àti pé Ibrahim aleyhi salam anabi àgbà yẹn bàbá àwọn ànábì ọlọ́run tó ṣe pọ̀ ńlọ́lọ́run tó ṣe sábà bí kíkún tí mọ́kà wá kún tó wá dèlù pé ọ̀pọ̀ su àwọn èèyàn fèsì lù tó sì ń wu ọ̀gọ̀rọ̀ láti fi bẹ̀sẹ̀ gbùgbé Ibrahim yìí ọdẹ ní tó mọ́pá mọ́sẹ̀ kúrò nínú ẹbọ àti òṣìṣàtẹ̀yìn wá ń sìn lónìí. àti pé Ibrahim yìí ó ti síwájú ṣàdúrà fún Mẹ́kà kíkọ́ lọ́wọ́ bó ṣe nílùú fàyàbalẹ̀. Ànábì Ibrahim alayhi salam kí ló dàpọ̀ pẹ̀lú Mẹ́kà kí sára Mẹ́kà nítorí pé Ànábì Ibrahim alayhi salam ohun tí ìtàn fi ń hàn wá òun náà ni pé ara bábìl ní Ibrahim ẹ bá rántí nìkan ayé ànábì Ibrahim bá sọ pé ara bábìl ní Ibrahim bábìl ìlú kan ní sínsìn bẹ ní al-Iraq ṣùgbọ́n lẹ́yìn olóyìnbó ń pè ní Babylon. سبابل إن يلوى النبي إبراهيم ولكن النبي الله ọ̀pọ̀lọpọ̀ wọn lò sí Baitul Maqdis níbi tí tí í ṣe ibùgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ. kí ló wá sọ Ibrahim dára Mẹ́kà tí Ibrahim fi wá ń ṣàdúrà fún tó tún fi wá ń jẹ́ pé Ibrahim gan-an. aleyhi salam àtọmọ rẹ̀ ismail aleyhi salam àwọn ni wọ́n padà kọ́ kàábà kí ló fà àti ọlọ́run nítorí pé ńgbà tí anabi ibrahim aleyhi ọlọ́run ọba ọkọ pé kí wọ́n dènà. tó sàárà tàyé wọ́n sì ní bẹ́ẹ̀nu obìnrin tó rẹwà wọ́n á ní ẹrúbìnrin kan ní Hajara yìí fún ọkọ rẹ̀ ó bùn nítorí pé ẹrú wọn a máa ra irú wọn a máa ta irú gẹ́gẹ́ bí màálù tó ṣe jówó tó rà fún mi jówó bẹ́ẹ̀ lẹ́rú náà jówó ẹni tó lẹ́rú lè gún ẹlòmíì lẹ́rú rẹ̀ lábẹ́ òfin tí wọ́n bá wá fi ẹrú tí wọ́n bá gbọ́n yẹn ni fún yẹn láti máa bá a lò. gẹ́gẹ́ bí àti ọlọ́run tó ní walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì náà làwọn tó ti kọ́ máa ń sọ abẹ́ wọn ẹ̀yà fífọ́ àwọn ìyàwó wọn àbá àwọn ẹni tí wọ́n ní kápálẹ́ lórí ẹni tá a ní kápálẹ́ lórí náà là ń pè lẹ́rù. nísìnyí ọba àjẹ pé ẹ̀yin tá a jagun tán ni wọ́n pín tiẹ̀ fún ọ nínú ẹrú ẹrú yẹn ìtẹ̀tọ́ fún ọ kó lè máa bá lọ. ọ̀làkín bàdé lè ṣe bírọ̀ ọ̀gá lè máa bẹ́rù sùn lẹ́ẹ̀kan náà yóò kọ́ ṣe àìbò ẹ̀yọ̀ kan láti fi mọ̀ pé inú rẹ̀ ń mọ́ kò sí ẹrù ẹlẹ́rù nǹkan ní nǹkan kan nínú àpòbí rẹ̀ ẹ̀yin tó bá ti nǹkan oṣù alákòókò ọ̀hún tó ti máa pinnu rẹ̀ ó fèrè ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ àti máa bá lọ. tọ́ ọba àjẹ́ kí wọ́n pín fún wọn lẹ́yìn ogun ọba àjẹ́ kí wọ́n lọ lọ́jà lọ́lọ́ rà ọba pé nìkan ló gún ọ àwọn ọmọ amẹ́lẹ́tẹ́tì ayé máa ìrẹ̀ká pé lónìí àwọn ẹrú náà sì wà. ọrọ àwọn èèyàn lọrùn wọn lọ kan tó bá sì ti rà lóde ń tọjẹ tẹsán láti máa bá lò ẹrú ò límì pé iye báyìí ló lé ní yàtọ̀ sí àwùjọ àgbọ̀dọ̀ ní ju mẹ́rin tọ́ sáárátà ogun ọkọ rẹ̀ Ibrahim ní ẹrú rẹ̀ Ibrahim ò ó sì ti dàgbà gidigidi gbàtà wọn bọ̀ ní hajọ anabi ibrahim ọba lò gẹ́gẹ́ bí olówó sí ẹrú rẹ̀ arábìnrin yìí ti lóyún fún anabi ibrahim alayhi tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe ó jẹ́ pé ọdún gbọ́ọ́rọ́ lọ́nà Ibrahim alayhi salam tó fi wà lẹ́ni tí ò bí máa ó jẹ́ pé ìyàwó rẹ̀ ní àgbà ẹ wá wo iye ọmọ tí ọba ti bí tẹ́lẹ̀ àmọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti síwájú fọwọ́ àwọn ọba tí ó bí náà ní Ismail àti Ishaq àtàrà wọn mẹ́tọ́ wá ní àwọn ọmọ ọmọ àtàrà ọmọdé wọn. eléyìí tó túmọ̀ sí wípé ní ayé tiwa lónìí ẹ̀ bá fẹ́yàwó tí o sì ti gbé ma rí ìyàwó náà ti gbé ma kan rí wọn á di pé wọn ń wojú wọn ń wojú ọlọ́run wọn á fẹ́ máa di pọ́jọ́ ń lọ kò yẹ kí wọ́n bá sìkò jẹ́ o láti lọ síwádìí ìwádìí wà tí wọ́n ti lọ síkì lóríṣiríṣi lára ìkíní kejì ọkọ àtìyàwó láti mọ tani nǹkan ṣe gan nínú àwọn méjèèjì àbá àwọn méjèèjì ní nǹkan ṣe tó ìtọ́jú wọn sì ń ṣe wọ́n yẹn. ara rẹ̀ náà lápè anabi sallallahu alaihi wasallam ó sọ pé ma anzala Allahu min da'a illa wa anzala ma'ahu dawa'a ọlọ́run ọba kò sọ àárẹ̀ kankalẹ̀ kò sọ àmọ́dì kankalẹ̀ ẹ̀yà tó tún sọ̀rọ̀ kankalẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn tó ẹni tó tó máa wá wọ́n máa gẹ́tì pé ọkọ ní nǹkan bá ń sè nǹkan kan ò sí ìyàwó sòkọ́kọ́ ó sara gírí ó lóògùn tí wọ́n bá dá fún pípọ́ máa lò gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún pípọ́ máa lò bí ẹni ńlá ẹni tí ń ṣe ó lè padà wá dìde ìyẹn ni pé kíyàwó ti sùúrù fún títí tọ́lọ́ ọ̀rọ̀ ọkùnrin kí n ti ń ṣe kọlọ̀. tí wọ́n á jẹ́ pé àwọn nìkan ṣe tó ń bá dá fún olóògùn ọlọ́run ọlọ́run pè kọkọ náà kọ ó ṣe sùúrù wọ́n á pé àwọn méjèèjì náà nìkan ṣe lò lóògùn sí sì máa sùúrù ara tó nígbà tí wọ́n hàn pé ìyàwó nìkan ṣe wọn ti dúró padà so kọkàn méjì kásìkò bàjẹ́ jù ọ̀fẹ́ mi lè léyìí so tọ́lọ̀ ń bá pé ìyàwó mi yẹn bá so ọkọ yẹn ò tún jẹ́ pé ọkàn wà lọ́nà tó ṣe pé ọkàn dàgbà dànù. kò ní lọ́mọ láyé tiẹ̀. tọ́ ọlọ́run bá ti lè padà sánú ìyàwó tí nǹkan ti náà ilé ìjọba. ìgbà tí Hajara tó lóyún sáárà tẹ̀wá fura pé akọ rẹ̀ fẹ́ máa pọ̀. gbin àwọn náà mara wọn mú àwọn náà dára wọn ọkùnrin ọmọbìnrin bóbìnrin ti ṣe máa obìnrin. lẹ́bọ̀ sì jẹ́ pé àwọn obìnrin náà àwọn ọmọkùnrin gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ti ṣe mara ọ̀sán ti dàgbẹ́ gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ti ṣe mara wọn. ìgbẹ́tẹ́lẹ̀ ìbáyé wa sáárátà tọ́jú olówó hájára ó fura pé ẹrú àná ó ti padà wá lóyún kọ́kọ́ òun ó ti fẹ́ máa dapá so obìnrin sófin owó ń bẹ o owó ń bẹ nítorí pé lẹ́yìn náà ní rántí pé ẹrú ló ń jẹ́ mọ́ wọ́n máa wọ pé gbogbo ní tí ẹni tó jẹ́ ìyàwó kan yóò rí lọ́lọ́run ti fún yìí ìyàwó náà sì máa wọ pé gbogbo bó ti léwu kí irun orí ẹrú kó gùn ó sì dì kọ́ ga tó ẹrú náà náà máa jẹ nítorí ẹ̀ bàtí anabi ibrahim alayhi salam tó fura rí ntọ́fẹ́ máa ṣẹlẹ̀ so ìdààmú bóòlù wọn ti ṣe bá tọ́lẹ́rù yóò ti lé dànù wọn bá ó ti lóyún ọmọ náà lásán wá látijọ́ ìdáàrí ọlọ́run apá lásán pé kó mú ìyàwó rẹ̀ yẹn kó mú kó tọmọtọmọ nígbà tó bímọ kó mú lọ sí. Si, واد غير ذي ذرع kọ́mu lọ sínú pápá kan tó ṣe é pé koríko kì í ni lọ ní ìdí ilé ọlọ́run alápọ̀nlé alikaada àwọn anábì ọlọ́run yìí takọ̀ ó di Mẹ́kà anabi Ibrahim aleyhi salam wọn á fi ìyàwó fọmọ alẹ nù. ẹ wo ọmọ ọmọ rondo bí o fi dára rẹ ẹ wò ìyàwó náà á àti ọlọ́mọ gba púpọ̀ náà ló fà á ló fi pé ẹni tó bá ní mánì kì í ṣe àmì òkékeré náà máa rí. àti ọlọ́run ti ta Ibrahim pẹ̀yìn dà yóò máa lọ a ó ń bi Ibrahim léèrè ó ní nítorí tẹ́ẹ̀fù wá sí nìyẹn ẹ tó máa wo nǹkan àwọn ọlọ wọn àti ẹ pé ẹ ìjọba ìjọba gbà wọn táàyè. nǹkan á lóyún fúlọ́ rẹ̀ nǹkan á gbowó òfò kan ló ń fẹ́ fi lé lọ wọ́ lọ́ọ̀yà lọ ẹ̀sìn bẹ́ẹ̀ yóò ti máa ti láyé fún un lẹ́yìn náà tọmọ kan wá fẹ́ bí láyé nìkan tó kọ́ ń bí jáde ìṣàlọ́ ọ̀tún bí mi ó tún bí mi àgbọ̀ <laughs> ah, pé ajára tó lóyún mi mọ̀ ẹ̀ọ̀kan náà ẹ̀yìn rẹ̀ lọ́lọ́wọ́ bá tún sànù sára kànú ẹ̀ náà tún lóyún anabi ishaq alayhi salam ọmọ bá lájà eléyìí bí jẹ tọ́n náà bí jẹ. tó anábì Ibrahim ọmọ lọ ajára wa wá bí mu pé ṣé ń lọnu anábì Ibrahim ọ̀rẹ́ wò orójú ń ro ojúṣe ń ro obìnrin yìí èyí tá a bá dáadáa anábì Ibrahim alayhi salam láéláé kò ní jẹ́ jìnnà sùn àmọ́ ọlọ́run ọba ò sí tó nílọ́nu ibrahim ò lè kọjú sí kó wò. allahu amaraka bi hada ti allahu rabbul alamin lọ́pọ̀ láti kókó fi wá síbí. allahu amaraka bi hada ti allahu lóní kó fi wá síbí. anabi ibrahim dáhùn bẹ́ẹ̀ gbàdúrà pé ẹni tó gbọ́ làwọn tọkọ tìyàwó ẹ̀gbọ́n tí ajára wí ọni fẹlẹ ń yọba yí àná lọ àjẹpọ lọ́wọ́ bò ní sọ wa nù Ọlọ́run ní sọ ara rẹ ẹ máa lọ dá o tọ ìmánì yẹn ní agbára ọkàn wọn balẹ̀ báwọn obìnrin yìí wọn ìsẹni tó ṣe rèé wọn ìsẹni tó ṣe ràn ìdí ni Ànábì Ibrahim wà bẹ lọ fún mọta nítorí pé gbogbo ibi tẹ́ bá ń gbé láyé kọ́dà ẹ̀yìn ọmọ gbé bẹ̀ ẹ̀níyàwó bẹ̀ lọ́mọ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ wá síbi ọ̀bàjẹ́ síbi ó ti dá lẹ́nu wá tó bá ń tan rẹ jẹ ìgbà pé bẹ́ẹ̀ ṣelú rẹ bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ adájú pé ara rẹ iná ló ń ṣe tẹ̀lé ìjẹ́ ti gbogbo wa gbogbo bí tá a bá bára wa àgbọ̀dọ̀ sí kí bí ọba jù àmọ́ wá kí bí ọ̀dà nítorí lọ́síwájú gbogbo tí ọba lè fẹ́ dídàgbàsókè fi lè bá lò lọ́síwájú tó fi lè bá ọgbọ́dọ̀ fẹ́ nítorí pé tíbẹ̀ bá da tó bá dùn gbé wọn náà jàǹfààní rẹ̀ tíbẹ̀ bá sì dùn gbé tó bá kan wọn náà jìyà rẹ̀. torí ẹ nabi ibrahim bẹlọ àdúrà yẹn lágbára ọbẹ ìní ẹsẹkẹntùmẹndọrí yẹ ti bí wáyé غير ذي زرع ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات والله ما تكو àwọn ẹbí mi mo ti kó wọn gbé inú pápá yìí apá tí ò sí èso àbírúgbìn bẹ nídìí ilé ìwọ Ọlọ́run ọba alákàndé ní ìsàdédé tí wọn bẹ wọ Ọlọ́run wọn tí wọn bẹ kàn lè máa gbé tọ láti dúró tọ láti ti ń bẹ ọjọ́ ti pẹ́ àti báwọn káfíìrì èsì ti tọ láti ọgbà náà lè yọ pé mọ̀sálà torí kí lè máa gbé sọ láti وجعل أفئدة من الناس تهوي إليه. ti dáhùn ilé yìí. wá darí ọkàn àwọn èèyàn sọ́dọ̀ àdúrà ńlá rẹ̀ darí ọkàn àwọn èèyàn sọ́dọ̀ darí ọkàn àwọn èèyàn sílùú yìí. sábà bí ìwọ mùsùlùmí lèrè ní ìsìnkú kí ló wù ọ láyé ìkótó kí ni gbogbo èèyàn sọ báwọn lọ hajj ni àbí gbogbo tẹ́tẹ̀ ń ṣe ní ìsìn kílẹ̀ kílẹ̀ tájẹ̀ àhájì náà ni ẹ̀rí ní tó ń ti pé ẹ̀ ń gbójú báyìí nánà ó ti yẹ lọ àjìkẹ́ tó kọ́lé àmọ́ lílẹ̀ yẹn kò kọ́kọ́ ná wọ́n máa da aláṣà pé káwọn lè járe dídé sí i irọ́ lásán títí sùn tẹ́lẹ̀ hmm? so torí de eléyìí ẹ̀rí pé hajj yẹn ó bàbàrà ọkàn gbogbo yẹn fẹ́ lọ mọ́tò à wọ́n á pẹ́ nìkan ní tí gbogbo ẹ ti lu jára wọn yìí nọ́mbà rẹ bá mú pé ah nọ́mbà yín lè bá mi lé báwo mọ́kà lèmi wà báyìí láàyè láàyè lọ́wọ́ ah ẹ sì ń fi mọ́kà mọ́kà sì ń dá mi lọ́rùn bẹ́ẹ̀ ti pé mọ́kà lè wà ẹni tí ò débẹ̀ rí ń da lọ́rùn ẹni tó ti débẹ̀ rí kò tún fẹ́ má lọ mọ́ ó tún wò pé kò wọ́n tún lọ sí àjọ àyẹ̀gbà dárí ọkàn àwọn síbẹ̀ òbí mẹ́ka ti sẹ́rí nù àkàràmọ̀ fún mi wá. nǹkan ọ̀bá àmọ́ ọ̀bùwà burúkú sí ọ̀nbẹ nǹkan ọ̀bá àmọ́ ti wà lé ọ̀nbẹ wọ́n ta ara rẹ ló ṣe o wọ́n ká lèmi wà ní lọ. <laughs> subhanallah bí mẹ́ka ti sẹ́rí nù. torí ẹ anabi ibrahim alayhi salam ó sì àwọn àdúrà lórí ṣiríṣiríṣiríṣi fún mẹ́ka ó ní ọlọ́run tó ń rọ̀ wọ́n lọ́rọ̀ pẹ̀lú àwọn èso kù ó jẹ́ pé ẹ̀rí sùn ẹ̀rí irúgbìn ẹ̀rí gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n yẹ gbìn kankan bẹ̀ gbogbo ẹ̀ ló sì wà ń bẹ̀ àbí òye wa gbogbo èèyàn wọ́n ń ṣe olórí borí àti kò wọ̀bẹ̀ ni ẹgbẹ́ tiwa wá dájú the best of the best lórí mi ọjọ́ gẹ̀dẹ́ ń bẹ̀ bí ọjọ́ gẹ̀dẹ́ rí ó mú sàn bẹ́ẹ̀ bí ìgbà tó mú sàn rí àti ẹ̀ mú sàn tó kúrò rí àmọ́ san á mú sàn kan ọ̀kan dùn ni ọ̀kan kúrò ọ̀kan ò ní dùn kò ní kúrò láàrin ṣùgbọ́n gbogbo ọ̀sẹ̀ tó ń kó abẹ gbogbo ẹ̀ náà wọ́n máa kó tangerine tó máa kó wá yóò sì tóbi bí ọ̀sẹ̀ wọ́n kó wá láti bòmí àdúrà tọ́ ìdí ni ìdánilẹ́bí Ibrahim alayhi salam tó fi ń ṣàdúrà fún Mẹ́kà. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا náà wọn létí ìwà ànábì ibrahim ìwà ànábì muhammed sallallahu alaihi wasallam nípa àdúrà tánàbì ibrahim sì pé wọn lọ ṣe ìlú yìí ní ìlú ìfọ̀kànbalẹ̀ ṣe ìlú yìí ní ìlú ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run bá gbọ́ àdúrà yìí ó sì gbà á kò sí ìlú fọkànbalẹ̀ láyé àfi Mẹ́kà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó tún fi eléyìí ṣe ìyàrá lẹ́yìn ìgbà tó gba àdúrà yìí tán ó ní awalam yaraw anna ja'alna haraman amina wa yutakhattafu min hawlihim tí wọn ò rí ni àwọn káfíìrì tí ọmọ ọlọ́run sìn tí wọn ò rí ni àwọn ẹni apè wá síbi tauhid wọn ní ṣírkù làwọn sá máa ṣe tí wọn dáná nípa láì mórí làwọn tí àwọn ò ti ṣe haramu yìí ní àyè fọkànbalẹ̀ bí mẹ́kà àti gbogbo agbègbè rẹ̀ táà ti sọ di ìlú fọkànbalẹ̀ bí wọ́n yóò tọkọ́tọ̀ fún náà tó min hawlihi ó sì jẹ́ pé láwọn àtòsí mẹ́kà ìtòsí mẹ́kà ìtòsí mẹ́kà wọ́n jí àwọn èèyàn gbé ń bẹ̀ ṣùgbọ́n mẹ́kà ńkọ́. ومن دخله كان آمنا قال إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا قال إن لا لك قد أبدك pé kí wọ́n máa jọ́sìn fọlọ́wọn ọba níbẹ̀ ọ̀nà ìnílé ti ń bẹ ní mẹ́kà alápọ̀nlé káàbà onílé alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ fáwọn èèyàn láti máa jọ́sìn fọlọ́ subhanallah wọ́bi alẹ́ náà agbé kalẹ̀ fáwọn èèyàn lápá pé kí wọ́n máa jọ́sìn bẹ́ẹ̀ lẹ́lẹ́bi ibi bẹ́kẹ́tà mubarak ọlọ́nkọ́ ní bẹ́kẹ́ òpé ní mẹ́kẹ́. hàn kéde mẹ́kà o ìtumọ̀ burúkú ni mẹ́kà ni o kéde mẹ́kà ni jẹ́ o wọn kò jẹ́ mẹ́kà rí láyé it is a very wrong pronunciation wọn sọ there is nothing called mẹ́kà there is only maka. Maka! wọn ka iná máa pè ẹ̀hẹ́n gẹ́gẹ́ tó tọ́ bá a pọ̀ pé o ń ní àlọ́. wọn lọ Mẹ́kà pé bẹ́ẹ̀ ó ní ọjọ́ àrò oko kò burú bó ti bá a pè é nù èdè Mẹ́kà Mẹ́kà kí ni Mẹ́kà èdè tẹ Mẹdínà kò sí tó ń jẹ bẹ́ẹ̀ Mẹdínà Mẹdínà ó parí rẹ̀ pẹ̀lú h e ni ó sì wà lẹ́yìn m kì í ṣe e Mẹdínà al-Mẹdínà tó Mẹ́kà ọlọ́run ọba ọwọ́ aṣọ ife ilé tó wà ní bẹ́kẹ́ bẹ́kẹ́ mẹ́kẹ́ mẹ́kẹ́ ọbẹ̀ rẹ̀ pẹ̀lú míì bẹ́kẹ́ ọbẹ̀ rẹ̀ pẹ̀lú bá wọ́n ní mẹ́kẹ́ gbogbo mẹ́kẹ́ àmọ́ bẹ́kẹ́ àárín gbogbo mẹ́kẹ́ níbi tí kàába wà ẹni wọ́n ń pè ní bẹ́kẹ́ kódà. táwọn lárúbáwá gan ọba máa bẹ ọlọ́run sọ pọ̀ rẹ̀ fún mi ìbọ́lọ̀ ló ní ìbọ́lọ̀ ló gbogbo àyè ẹ̀yin bá ní ká náà nígbà tí mi ibi tí wà gbogbo ìlú tó ilé tó wà ní bí mubaraka onáà nílé tó wà ní bẹ́kàn abìbùkún káàbà abìbùkún ẹ̀ wàláyé innaha baytullah ilé allah rabbul alamin yẹn abìbùkún ni wa hudan lil alamin ó sì jẹ́ ìmọ̀nà fún gbogbo àgbáńlá yìí. فيه آيات بينات مقام إبراهيم àwọn àmì tó hàn gbangba gbangba tó fi mọ̀ pé mọ́kà lọ wà ìtòsí kàábà ló ti wà wọ́n wà ń òun náà ni àyè tí anabi Ibrahim salam tó ti dúró pèpè fún hajj àmì àyè yẹn wà ń ojú ẹsẹ̀ anabi Ibrahim wà ń níbi tó ti dúró níbi tó lọ́n ti ní kó ó pe àwọn èèyàn kíkẹ́ kí wọ́n wá sí hajj wọ́n máa ti gbogbo ọ̀nà jíjìn rere ní gbogbo àgbáńlá yìí wá sí hajj ẹni tó gbẹ̀sìn gbẹ̀sìn ẹni tó gùnrà fún mi ò gùnrà fún mi ẹni tó rìn sí rìn sí ẹni tó wọkọ̀ ọwọ̀ ẹni tó wọ bàálù ọwọ̀ bàálù ẹni tó wọkọ̀ ojú omi ọwọ̀kọ̀ ojú omi ibi táwọn nàbí Ibrahim ti dó apá ojú ẹsẹ̀ rẹ̀ hàn mí apá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì náà lọ́wọ́ sọ pé àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o maqamu Ibrahim àyè tí Ibrahim ti dúró kó sí àyè wọn sàmì sí yàtọ̀ ìbẹ̀rẹ̀ náà láti máa ń ṣe rákà méjì tọ́wáfù lẹ́yìn gbàtà bá parí tọ́wáfù ọlọ́ni wattakhidhu min maqami Ibrahim musalla ẹ̀mú fi dá ti ṣe sọ́láàtì láyé ìdánábì Ibrahim ti dúró pèpè ilé ìbáyé wa àmì yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó. ومن دخله كان آمنا ẹni kẹ́ni tó bá ti wọ mọ́kà dẹni ìfàyàbalẹ̀ ẹni tó bá ti wọ mọ́kà ó dẹni ìfàyàbalẹ̀ tọ́ ọlọ́run bá sọ pé ilé tí ń bẹ ní bẹ́kà iná ní kàába bẹ́kà ni wọ́n pa èèyàn ó yàtọ̀ sí mẹ́kà a sì máa ń pé mọ́kà gangan ìdodo lé ayé ni àárín gbùngbùn gbogbo lẹ́nu kàábà wa jẹ́ dodo mọ́kà Allah kàábà jẹ́ ìdodo mọ́kà tọ́ tó lè bá yé wa tó lè bá yé wa àjẹ́ pé bẹ́ẹ̀ kẹ́ kò síbi tí ń jẹ́ bẹ́ẹ̀ láyé ni àfi déédéé àárín gbùngbùn mọ́tà tí bó wà sí káàbà wà. sọ ìsọkúsọ náà làwọn èèyàn máa ń sọ táwọn àkọ́kọ́ lọ ń dákọ̀ àdúgbò kan nínú kùránì kékeré nìkan àkátà kẹba ka ọlọ́jọ́ra rọ́bìṣ àwọn yẹn kàn fẹnu wa rọ́ọ̀fù ẹ̀yin lẹ́yìn máa ń tẹ́ ẹ̀rí tẹ́ fi pàdúgbò yín bàkátà àbí bàkátà bàkátà àbí kìíní sébà ni àbí fà ẹ wá wí bàbá lọ báà pàkátà èwo la jọra pàkátà èwo lọ jọra wọn gbogbo olú àsọgbọn náà iná ni wọn fi sọ pé ọlọ́run dákọ̀ aláàjì sí àkànú kùránì àkókò nù wa gbogbo rọ́bìṣì hm? so gbogbo àsọfẹ́ pawó àsọpẹ́rẹ́ ní bákà kò síbi tí ń jẹ́ bẹ́ẹ̀ láyé àfibọ́ àárín gbùngbùn mẹ́kà níbi tí kàábà wà sòtẹ́lẹ̀ ìbáyé wa bákan náà nínú àyà yìí kan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pè é ní àbìbò fún ayé wọn yìí pé àyè lálàlùbáríkà àfi kí ẹ̀rí ọtọ̀ kà sí mo rò pé ń yé wa àfi kí ẹ̀rí ọtọ̀ kà sí torí pé ibẹ̀ yẹn ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn fi máa ń ṣe ṣèrkìyàtì sọ́ọ̀bì máa ta àwọn nǹkan ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹ̀hẹ́n ibi kan kìí ṣe ọlọ́run ló sọ pé alálùbáríkà ni kìí ṣe anábì ló pè lálálùbáríkà bóòlù wọn ti fẹ́ pè nǹkan náà ní alálùbáríkà bóòlù ti fẹ́ pè yàn náà ní alálùbáríkà tó wàá sọ pé bàbá àlùbáríkà ẹ̀ gbogbo àwọn àsọgbọnú tó wà ní nàìjíríà nù wọn lè pè yàn kàn bàbá àlùbáríkà gbogbo <laughs> àwọn eléyìí yàrá àsọkùsọ náà torí ẹ ẹ rí i pé gbogbo orú àwọn nǹkan tó lè máa dá wàhálà lẹ fún kíní kan àlùbáríkà kíní kan sàlùbá gbogbo ẹ làwọn sàhábà dínà rẹ kí wàhálà ọmọ màá ṣẹlẹ̀ nítorí ẹ ló ti jẹ pé wọn rí ìrìn àjò wọn mọ àwọn aríta èèyàn lọ péjọ síbi igi kan ń lọ yẹn ń lọ sí náfìlà ń lọ sí náà kílódé kílódé síbẹ̀ ń ti jẹ ẹgbàá bẹ́ẹ̀ ni ìjọ ti ta wá pẹ̀lú ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ náà lọ sí mẹ́kà táwọn kèfèrí fi dá wa dúró ní Hudaybiya débi ya tí anabi ti ṣe bẹ́yà ni nígbà tí wọ́n Usman lọ bá wọn tí Usman ò tètè dé tí lérò fún wọn ti pa Usman débi tí anabi ti ní hànú àwọn ológun tó ti àbógun wa abẹ́ igi tó ti dúró nù. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة ọlọ́run ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tí gbogbo wọn tí wọ́n darapọ̀ mọ́ tó ń fàtìlẹ́yìn wọn hàn án lábẹ́ igi báwọn ṣe tán láti báwọn kẹ̀kẹ́ rí jà igi náà ni igi alálùbáríkà yẹn wọ́n ti alùbáríkàláìsì rẹ̀ tó Umar wa pa láṣẹ ẹ̀kọ́ àti àti ọkọ́ àti àdá ẹ̀ hu igi ń tegbòtegbò bí kù ṣe bẹ̀rẹ̀. ńgbà ọba ya àwọn èèyàn máa fọwọ́ ra ńgbà bá yá wọn á máa yá lọ́kọ̀ọ̀kan ńgbà bá yá wọn gbogbo ara wọn wọn nínú láyé wa náà ní yìí náà kàn lè sọ pé aláwo hàn lára kan igi dára kálukú yàgò ọba yẹ pé nulẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ pé ilé wa lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ kálukọ́ yabo ní pé gbọ́ báńkì kìíní bẹ́ẹ̀ darí àti wọn mú máa lọ bẹ́ẹ̀ náà ní ládùúgbò yìí ń gbà kan wọn ní gìkan gìkan ọmọ èèyàn ẹlòmíì ò débi rí wọn àfi gbà abẹ́rẹ́ nǹkan mẹ́ abàmì kankan bẹ́ lẹ́yìn pé rí lára ọ̀dà kí ó mẹ́ náà lórí lára bó tiẹ̀ jẹ́ pé rálá ọ̀nà mẹ́wàá ni kálukú wa ń wá díẹ̀díẹ̀ gbogbo àwọn lọ àgbẹ̀yìn lọ àtẹ́bí lọ àgbẹ̀yìn lọ ẹ na náà bá tó di kàábà kálukú bá wọn ẹlòmíì òwe lára nígbà yọ wà wọn ti kọ́kọ́ ń ya bọ́tò rẹ̀ ńgbọ́ ya kálukú ń súnmọ́ ìjọ fara gbó tọ́lí pé wọ́n ń han ewé rẹ̀ bí ewé ẹ̀fọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ a ń wọ̀ tó pẹ́ àwọn èèyàn rí i pé èpo ń lọ lára di yìí o torí ewé ti tọ́ báyìí <laughs> wọ́n bẹ̀rẹ̀ sí pàpò rẹ̀ àfa ń gbọ́ ya kí n kó ra yìí wọ́n mú lọ́kọ̀ kẹńtà irú igi eléyìí ọ̀gbọ̀rọ̀ kò igi tó bá tó ìpẹ́ ń bù àwọn òdùbí lẹ́ tó gbogbo eléyìí àwọn alẹ́ nìkan ní ẹnìkan lọ́ọ́ rẹ̀ ẹran. ẹran ọlọ́jà wọn á ti ẹran nù bẹ́ẹ̀ máa sí nù wọn kàn rí i pé ọ̀lọ́ ọ̀hàn lára ẹran wọn bá ti ẹran ẹran àbàmì ní bá fọ́tò rẹ̀ wọn bá ń gbé kánú Facebook wọn bá ń gbé kánú ẹ wá ẹran ẹsẹ ẹran ẹran ẹ lówó tó ẹ dàpọ̀ ẹ ẹran ẹsẹ ntọ́rẹ̀ jáńkọ́ tó wọn ní wọn sọ sínú kínní ìjẹ́kùn amagi wọn kàn rí lára àpẹẹrẹ pé ọlọ òun náà bá tún jẹjẹ abàmì gbogbo àwọn ọrọ̀run bẹ́ẹ̀ rí aláwọ̀ lára rẹ̀ tó á ń jẹ mẹ́jẹ ẹ dákun gẹ́jẹgẹ́jà mo rò pé yé wa so nítorí ìdí eléyìí báyìí ẹ máa pe gbogbo nǹkan lálàlùbáríkà nǹkan lálàlùbáríkà iná ni tọ̀rí kọ̀ ó sì ráyè láwùjọ àwọn olódò. ní ìsìtẹ́ nìkan máa ba ẹnìkan lọ́wọ́ ó lè má fẹ́ yọwọ́ ọwọ́ tó máa ro ẹni tó ọba lọ́wọ́ mo ti fẹ́ jáwọ́ rẹ̀ gbà tipẹ́ lọ́wọ́ mi ó fírídọ́ọ̀mù òun wàá dì mọ́ àwọn àlùbáríkà kan wà lò tó ń fẹ́ kó ìrọ̀lá àlùbáríkà wà ọwọ́ tí ń bí ń jẹ tí <laughs> ó lódodo tánábì bá bá yàn lọ́wọ́ ànábì ò ní yọwọ́ kí wò tó yọwọ́ ṣùgbọ́n àtòjú máa wọ̀ lọ́dọ̀ àwọn lódò tó tún di ọwọ́ rẹ̀ mú tí wọ́n máa fún gbígbà tó roró kàn bẹ́ẹ̀ tó fẹ́ fún jáde ọba bẹ nìkan náà òtún nífẹ̀ẹ́ bẹ lòmíì lọ́mọ torí ọwọ́ tí ó fi fún pé òun fẹ́ yọ òróró kan kó mbẹ. akramakumullah torí ẹ̀ Mẹ́kà alápàlẹ̀ oníbùkún wa hudan lil alamin ìmọ̀nà ń bẹ́ńbẹ́ fún gbogbo àgbáńlá yìí ọlọ́run alámì ń bẹ́ńbẹ́ maqamu Ibrahim àyè dánàbí Ibrahim ti dúró yìí ń bẹ́ńbẹ́ dọ́là wọ́n gbé sínú gíláàsì kó lè bàa sèèmù nítorí pé bọ́jọ́ ti ń lọ làwọn èèyàn ń burú sí i sẹ́ńbà lọ fi tátẹ́gùn fẹ́ sí i. <laughs> aa yóò di àwátì ó lè fi dé Cambodia àbí òye wa wọ́n mọ bí wọ́n ti smọ́gù rẹ̀ jáde nǹkan sí tó ń torí de eléyìí wọ́n kéde ẹ̀ pílà tí wọ́n á gbé léwọn òun náà wọ́n sílẹ̀ ẹ̀ mọ́lẹ̀ ni lẹ́yìn ẹgbẹ̀rún bá rọ́ọ̀lù kò lè wo ẹ̀wọ̀n káwọn èèyàn lè tíra ẹ̀ kò sì dájú pé gíláàsì ń rèé tí máa fọ́ ni nígbà táwọn èèyàn wá rí i pé kíní yóò ní ṣe jí bí ọba tẹ̀ ṣe jí bí ọba ṣe jí bù gan ọba dà lójú ẹsẹ̀ olè ọlọ́mọ fi ṣe nákẹ́lì àbá àwọn olódò áfíríkà tó bá wọn ti tọ̀wá fò débẹ̀ wọ́n wá ti lè mú tówẹ́ẹ̀lì tówẹ́ẹ̀lì kan lọ́wọ́ rẹ̀ yọ̀wá ó lè ó lè ó lè nàgà látòrí tìyàn yín bíi mẹ́ta kẹwàá wájú rẹ̀ síbi tọ́wà yóò gbọ́rí lọ́jọ́ yóò wá fi ra pé bóun ò débi rẹ̀ òun gba àlùbáríkà ìdèlú so gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn olódò East Africa nìkan àwọn funfun náà olódò pọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá olódò pọ̀ bàjẹ́ olódò lọ́pọ̀ jù ní tiwọn ní so nítorí di eléyìí gbogbo àwọn odò òkè ẹ̀ka jìnnà ti ti pẹ́ ẹlòmíì. tó bá dé àràfà wọn máa bu ìpẹ́ rẹ̀ bọ̀ wálé wọ́n bu ìpẹ́ Muzdalifa bọ̀ wálé wọ́n bu ìpẹ́ Mina wálé kí ló dé ó ní wọn ní kó wọ́n mú wa lé tá a náà tó ní kó mú wa ó ní tọ ìgbà tí àwọn akẹ́nìkan máa tí ń jí èpè àràfá tí ń jí èpò ọmọ nàìjà ó tún jẹ fúlàní wọn wá súnmọ́ pẹtó ń bò sínú ọ̀rọ̀ àìkú lọ fi ṣe onítọ yóò tó idan aka ce mutum ya kawo a gida fa ló bá sọ fún ẹ pé kéèyàn gbé pẹ̀ wá lé kọ́ a ta ló sọ pé kéèyàn gbé pẹ̀ wá lé tó a nàìjíríà wọ́n ní kó o gbé pẹ̀ wá nàìjíríà a a wọ́n ní kó o gbé pẹ̀ wá nàìjíríà mo ní tó mọ̀ pé pẹ̀ yìí ìjẹta ni wọ́n wá fi katapila náà fi lọ rú wa láti bomi ni dà síbi ó ní ẹ tó bá dà síbi bá tẹ́gùn àràfà ti fẹ́ sí i. so subhanallah ṣe wo bí òdo ti ṣe tó ọ a máa ru èèpẹ̀ bọ̀ wálé tí ìsìnkú àwọn náà lé pẹ̀lú wa ó ní èèpẹ̀ yìí special one tó báwọn yẹn ti máa ń ṣe ni náà pé mẹ́ka àbèbò fún òtúmọ̀ sí pé ká di aṣọ ara kàá gbà ká jí gé àbẹ́yẹn ọmọ sẹ́yìn náà máa rí fọ́tò káàbà ẹ̀rí pé ńgbà kan aṣọ yẹn lọlẹ̀ ìgbà kan wọ́n ka aṣọ ń òkè tẹ́ẹ̀tì ìrírí rẹ̀ tí wọ́n bá ka òkè ẹ̀rí pé ńgbà wọn fóòlì ẹ̀yẹn funfun funfun lẹ́ rí báyìí ẹ̀ máa rí funfun funfun kí ló dé àwọn alálàájì nàìjíríà sọ pé káàbà náà ti gbára ni wọ́n fẹ́ẹ́ ti sọ wá fún ẹ nígbà tí ká bá rẹ bá gbé ara mi ò náà bẹ́ẹ̀ ti sọ wá fún ara rẹ kò gbé ara mi wọ́n ti mọ káwọn èèyàn máa jí aṣọ ara káàbà gé ni tó ìgbà táwọn èèyàn máa kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ tó àwọn èèyàn máa ti pé ìpáyọ̀ lọ ti pọ̀ lára àwọn agbáyọ̀ lọ. سبحان الله الحمد لله ولا إله إلا الله وما أرسل الله أكبر la hawla wala quwwata illa billah abẹ́fẹ́lẹ́ sì ń bẹ lọ́dọ̀ ọ̀dà èèyàn jalè títí lọ ta àbà lólu àwọn ọ̀daràn bẹ láyé wàláhì wàláhì ó sì ké pàù wọ́n ti sìnkì níbẹ̀ lórí kí wọ́n ó tiẹ̀ fi re. à ń bí wọn níbi tí wọn ti máa ń sasọ káàbà ní mẹ́kà kí ló dé tẹ̀ máa ka òkè tó bá dìgbà àwọn náà ń fún aláṣìírí pékin wọ́n jí gé tó <laughs> tó bá ti di wọ́pútò gẹ́rùwà táwọn èèyàn bá ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ sí tó yẹ pé kò sí bí ìjọba náà ti ti lè wà effective tó kò sí báwọn ọlọ́pàá náà ti ti lè wà effective tó tẹ́lẹ̀ control yẹn mọ́ ìgbà yẹn làwọn ọ̀daràn máa ti sẹ́wọ̀n tó yẹ pé èèyàn more than million wọ́n lè máa ti tọ̀ wá bàtà ọlọ́pàá alùpàá ló fẹ́ mú ẹnìkan wọ́n kàn fèsì ká kí ó kèbí etí àwọn ìsinú ó ti wíńgíní wíńgíní báyìí lọ kékeré ànígbà tó ọlọ́pàá kan mú ọmọ nàìjíríà kan ọmọ nàìjíríà wọn ti pélé mọ́ ó rí gírì wò ọlọ́pàá àwọn wa ti ń tó a mú dé police station wọn á sọ fún ọgá rẹ pé o ti mú dé o ọgá rẹ wá sọ pé ọ tẹ̀lé o àbò mú dé ìwọ irú rẹ ló mú adúrú eléyìí ọ tẹ̀lé ọ torí de ilé ṣé irú ọlọ́pàá ló wá bọ́ sáàrin èèyàn bíi mílíọ̀n ó mú ta ẹ kámẹ́rà kiri kéńgé náà táwa la fẹ́ mú wọ́n yàrá bá òkè lọ́nà tó fi tí wọn náà bá dúró lẹ́gbẹ̀ẹ́ káàbó ìfọwọ́ ni ò tó mọ́ ọwọ́ rẹ̀ ò lè tó aṣọ ọ̀kà káàbà gàgàn ọ̀gá ju bẹ́ẹ̀ ṣe ń wo yẹn lọ tọ́ba náwó gbogbo àìsí rẹ̀ ó lè dà yìí náà tọ́ba fẹ́ tẹ̀ kankan òkan kámẹ́rà ó ti mú wọn bẹ́ẹ̀ gbogbo yẹn náà pé kí ló ń wá ẹ́ lé ẹ̀ṣẹ́ e, ìtàkìlá ẹ̀ṣẹ́. <laughs> so eléyìí ìtọ́fà ẹ̀ka fi máa ta ọ̀fẹ́ so pé mọ́kàdí alálùbáríkà kò túmọ̀ sí pé káwọn akramakumullah bẹ́ẹ̀ làwọn alálàájì mi àwọn tí ò ní bẹ̀rù Ọlọ́run àwọn wà á máa nígbà tí wọ́n nu mọ́ṣáláṣí Mẹ́kà àbí mọ́ṣáláṣí Mẹ́dínà àwọn ò rí tán kan kí ní báyìí tán kó alukùránì sí lọ wọ́n tún kan ti ètò wà lẹ́gbẹ̀ẹ́ ògiri ètò wà lẹ́gbẹ̀ẹ́ àwọn òpó wọ́n kó kùránì sí lọ́rọ́ gẹ́dẹ́ àfà gbogbo ìgbà tó bá ti wọ́n nu mọ́ṣáláṣí wọ́n ju kùránì fún kí ló dé endowment ni wọ́n pè ní à endowment yìí báwa náà mùsùlùmí tí wọ́n ẹ̀ńdá rẹ̀ fún à ah, wọ́n ẹ̀ńdá rẹ̀ fún kíkẹ́ ẹ máa kó lọ lé ó lé nìyẹn ẹlòmíì ó lè jí bíi márùn bíi mẹ́fà kókó tó wáyé wọn ò bẹ̀rù ọlọ́run sẹ́yìn ọ̀nà pààkù ẹ̀ mọ̀ kọ́ lọ́wọ́ gbé wa dìde ń jọ̀gbìn dàpẹ́yà ìrọ̀ mọ́ta ìlú òbòkun ni ẹnjọba ti wá wọ ọbẹ̀ kó dẹni fẹ̀rẹ̀ balẹ̀ tọ́ ẹnì farabalẹ̀ ètò pé ẹni tí ọ̀páyàn gbogbo ọ̀daràn ayé ẹ máa sá lọ Mẹ́kà ọ̀mọ̀n dọ́kọ̀lẹ̀ hó kẹ́rẹ́ ẹ̀mìnà gbogbo ẹni tó bá túbọ̀ bẹ́ẹ̀ dẹni fàrà rárá o rárá o kò túmọ̀ síbẹ̀ o ẹ̀hẹ́n torí pé tó o bá pààyàn wọ́n mú ọmọ ká wọ́n pa ọmọ ká o ọ̀daràn wa wọ mọ́ta tí wọ́n bá mú àwọn pa ọ́ àmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá wọ mọ́ta àwọn ìsàbòsí ẹnìkan kò gbọ́dọ̀ sàbòsí sí ọ ẹnìkan kò gbọ́dọ̀ máa lépa rẹ láti yìnyín ọjẹ torí kí tó o bá ronú kọkẹ́ sí ìbàjẹ́ mọ́ta lásán ọlọ́run làánà rẹ̀ báwo wá ni tó o bá ṣe ọlọ́run yìí sì fi ń ta àrò bí wá ń bò mí ṣáájú ká tó ṣe àbí ká tó fi sọ̀rọ̀ àmọ́ ní maka tó bá rò lásán ọlọ́run lọ́wọ́ fi ìyà burúkú fi jọ sọ eléyìí túmọ̀ sí pé ẹja bẹ̀rù ọ̀rọ̀ maka ga púpọ̀ ẹni tó bá ti wọ maka ọbẹ̀ ní fàyàbalẹ̀ ẹnìkan ò dún kòkò mọ́ ẹnìkan ò dún kòkò lájà mọ́ torí pé o ti wọlú ìfàyàbalẹ̀ àmọ́ àwọn kan lọ digun jalè mẹ́kà wọn lọ kọ báńkì wọn ni wọn máa ń dọ́kọ̀lẹ̀ ọ̀hó kàná àmìnà à bí ti ń kọ ẹ̀yin kàná àmìnà wọn wà yín kan mẹ́kà náà wọn ti pààyàn mẹ́kà náà wọn ti pààyàn àti rán àwọn gáǹgì kan bẹ́ẹ̀ rẹ̀ jalè ìbanilọ́kàn jẹ́ pé àwọn ọmọ nàìjíríà náà ni wọn lọ fọ báńkì ìwé ìdáná máa ṣe ń lè o ẹ̀rí pé jẹta ìjẹta ń bẹ̀ wọn ni wọn lọ rọ́ọ̀bù àwọn báńkì kan lù kan bẹ̀ ọ̀gá yìí dànù tọ́ wọn á fẹ́ ìṣe lé wọn á gbé dòkò ẹ sì mọ̀ pé hmm, aláàbòjúra wa lọ nàìjà kọsáàbù kankan bẹ àfi tẹ̀yìn ọba ti jáde rí ẹ nímọ Ọlọ́run ní sọ wá bí kọsáàbù kankan bẹ ìbáwọn olórí wa náà jáde ìbáwọn náà mọ ọba sílé ayé ṣe ibi ìgbà gbogbo nǹkan kan wà fún kálukú ṣe tó bá wù àfa tó bá ń ka one million rial yìí mà one million naira ṣé màá ń ka one million rìal nínú kí ló ti jẹ́ náírà ó ti di hundred million naira hundred million naira wọ́n máa ń ka ní ìṣòro ju gbogbo ẹ̀ ẹnìkan àti ìwọ ọ̀sẹ̀ alùpùpù tẹ̀sẹ̀ máa rìn mo rò pé wa olójú ọ̀sọ́ ojú àtẹ̀sẹ̀ máa rìn bí ìgbà tó rí kọ́ ń kawó kí wọ́n kàn pẹ̀lú ẹ̀ kí kálukú tó o àbá àdólóṣe àbá àmọ́ni torí tí tọ́ bá lè lọ dún kòkò máa bọ́ gbowó ń ní ìdí ẹ̀mọ́ bí tó lè sá pamọ́ sí Saudi ó ti ṣe tóbi tó ń ẹ̀mọ́ bí tó lè sá pamọ́ sí wọ́n mọ̀ ọ́ náà Saudi ti tóbi tó Nàìjíríà yìí mẹ́ta àbọ̀ nílẹ̀ nítorí pé àwọn three point something million kilometre square làwọn Nàìjíríà wọ one million kilometre square gbogbo kàkàrírí wa àti halẹ̀ yìí náà so Saudi three point something million kilometres square síbẹ̀síbẹ̀ kó ṣe tóbi tó aláìsílá àwọn òbí ọ̀dà kò síbi tó lè sá pamọ́ ọjọ́ ni ọ̀la àwọn mọ̀ bí ìgbà tó ti kó wọn mú kódà yóò rọrùn ju bí wọ́n ṣe máa mẹ́kùté lọ. tó àwọn abẹ́rẹ́ sí ní farapamọ́ wọ́n ti rọ́ọ̀bù báńkì lẹ́sìn máa bá àwọn owó yẹn ṣe bí àwọn owó tiwa àwọn owó tiwa kì í ṣe hard currency àwọn owó tó yọ pọ̀pọ̀ lówó tiwa yorùbá yìí náà ti máa gbé ṣe yọ pọ̀pọ̀ wọn àdá máa ń jẹ́ dọ́là kan ní three hundred and sixty naira ọ̀pọ̀pọ̀ nìyẹn ọ̀pọ̀pọ̀ nìyẹn ìgbà tó yẹ kí wọ́n ń ṣe dọ́là kan ní three point five àbí three point seven three point seventy five riyal three riyal kò tó four riyal lẹ́sẹ̀ dọ́là fún bó ti ṣe wà nù láti more than forty years tí ò yí padà. tó téèyàn kan bá wá ní one million riyal sẹ́wọ̀n kó ti ní nǹkan bíi nǹkan bíi kíni ó ti ní nǹkan bíi ìdajì mílíọ̀nù dọ́là owó táwọn ò ní ká tó ní ìdajì mílíọ̀nù dọ́là ṣé ilẹ̀ ò ní kún ìlú kan fẹ́ kú ó ní hundred and kini ẹ hundred and eighty million naira kó tó ní ìdajì million dollar tàwọn kó wọn rò pé àwọn lọ nù wọn rò pé bí nàìjíríà ni so wọn á bẹ̀rẹ̀ sí ní wọṣọ obìnrin wọn mọ̀ bàmọ́ torí kó obìnrin yẹn wọ̀ gba bẹ̀rẹ̀. wọn bójú àwọn náà bá bójú wọ́n wọ́n tó gbàgbé ṣé eléyìí gan tó ń yà ọkùnrin fa bí ní ìsìnká sọ pé kẹ́yìn náà wọ jùlbáà tí á bójú ṣé ẹ má rìnrìn nu ọkùnrin àjọbìnrin téèyàn bá wò yẹn mọ̀ pé lè yẹsọ fún un nítorí pé níbi tí gbogbo obìnrin ti wọ jùlbà tí gbogbo wọn ti ń bojú tí a bá mú àwọn obìnrin wa lọ sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ní Madina tí a parí sọláàtì tí gbogbo kálukú jáde tá a wá dúró níbi tá a ti mú ìyàwó wa báwọn ọkùnrin táwọn amẹ́ta bá tó gbà oníkàlùkù dáyàwó rẹ̀ tẹ́tí tó gbogbo obìnrin ti bójú ìbòjú a máa jọ bójú àbáyà a máa jọ àbáyà àmọ́ kó kùn ó di ẹ̀kùn jù bẹ́ẹ̀ lọ á bọ̀sibọ́ sí òkùn ìkùn bẹ́ẹ̀ tó bá ti rí gbèsè ìyàwó rẹ̀ tó mọ̀ pé ìyàwó tiẹ̀ ló wù ìkọkùnrin wa lọ wọ jùlọ báwọn ọmọ bọkùnrin ṣe máa rìn so inú jìlbáàbù wọn ti mú wa ti bòjú ti bòjú a ọlọ́run ga púpọ̀ wọ́n ti pa wọn wéré dáadáa so torí délé ọmọ nígbà kọ́lá ọ̀gá náà mi náà kíkọ́ lọ jáde mọ́kà kọ́ kíkọ́ lọ sí dìnnà mọ́kà kọ́ máa rọ ọmú yẹ kọ́ nu èdè ọmọ nígbà kọ́lá ọ̀gá náà mi náà kọ́ wa máa fò gánà máa rọ ọmú a àyà kan wà tí ń retí rẹ̀. àyà ọ̀kárí gbogbo إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم ẹ̀san àwọn ẹni tí ń tí wọ́n sì ń wá láti balẹ̀ jẹ́ wọn náà ní ká pa wọn pípa àbí ká kàn wọn lágbélébùú wọn kú bẹ̀ àbí ká ti kọ́kọ́ pa wọn ká tó kàn wọn wọn ráre bẹ̀ àbí ká gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ ìbá gé ọwọ́ ọ̀tún ẹgẹ́ sí òsì ìbá gé sí òsì ẹgẹ́ ọwọ́ ọ̀tún ọ̀hún yóò ń fọ omi ọ̀rọ̀ àbí kẹ́ ká wọn kó lẹ̀ ká má rí wọn mọ́. ọlọ́run ní ìdójútì ní eléyìí jẹ́ fún wọn láyé ń bí o wọ́n sì jìyà ńlá tó bá ti tó ọ̀gbìn náà pè é kò tún tán bẹ̀ àyà yẹn retí gbogbo ọ̀daràn mọ́ mọ́kà náà ló ti wá tàn kárí gbogbo ìlú sàódì yòókù lónìí. akramakumullah ìlú alápọ̀nlé ní mọ́kà ó tilẹ̀ jẹ́ káwọn olórí igbó wọ́n fẹ́ ọlọ́run ọba ò fún wa sí àwọn èèyàn ti ń lọ síbẹ̀ yẹn torí àníyàn àti lọ jalè pọ̀ apájùlọ ọba dásìkò hajj ọba tó dásìkò umra a sì ráwọn èèyàn tó jẹ́ pé ibi tọ́wọ́ọ̀fù làwọn ti máa rí àwọn èèyàn lápò kódà àwọn tó sponsor wọn lọ ni pé àwọn skọ́ọ̀dì ti ń lọ jalè sẹ́kọ̀ọ́ àwọn tó ní agent tó ń kó wọn lọ tó tún ní return double return tí wọ́n san fún agent lórí kókó wọn lọ jáde. ṣùgbọ́n náà la tún rí àwọn tó ti jẹ́ pé àwọn náà tún wọ́n fọ́ọ̀mù gáǹgì bára àwọn náà kó àwọn bára ká wọ́n kó wọn lọ nàìjíríà lélẹ́yìn nàìjíríà kápítà bára wọ́n kó wọn lọ wọ́n kó wọn lọ wọ́n kó wọn lọ ẹ lọ́ọ́ máa bára ká so ìjọba tún kó àwọn náà wọ́n fún àwọn ìjọba ń bẹ̀ ń wà láà wọn tún àrùn wọn visa pa lọ sí hajj àbí umra bára wọn lọ sí. tó àwọn kan sì wà ń bẹ̀ tó kọ́ ń pa àwọn aṣẹ́wó lọ àwọn òrùlélà tí wọ́n fẹ́ bá lu yẹn jẹ à ń bẹ lọ́n kọ́ má fún wọn sí. tí wọ́n ń dà àwọn pàṣẹwó lọ náà làwọn ọmọ ọ̀dọ́ ti ń lọ níìsí àwọn obìnrin tí wọn gba àwọn lọ ṣiṣẹ́ Saudi àwọn lọ ṣiṣẹ́ Qatar àwọn lọ ṣiṣẹ́ Kuwait àwọn lọ ṣiṣẹ́ bá iṣẹ́ kí ni wọn fẹẹ tún dérò sí àwọn fẹẹ lọ tàjì tòtòrí de ilé ẹgbẹ̀rún ọlọ́run ìlú lè jẹ́ ìlú mímọ́ ọ báwọn èèyàn burúkú ọmọ gbé dẹ́gbà mi kéèyàn burúkú wà ní èèyàn rẹ̀ torí de ilé ẹ má wo àwọn ọmọ yín ràn wọn á ní mọ́kà lọ́ọ́yà o sàódì kan lọ ṣiṣẹ́ kan wọ́n bá lọ́kọ tí máa ń tẹ̀ lọ́kọ rẹ̀ lọ àgbọ̀yìn àmọ́ pé wọ́n ń dá lọ ọlọ́mọdé ọlọ́mọdé tó o náà bá máa wo àwọn nǹkan tí ń lọ láyé tó ń gbé sórí ẹ̀rọ ayélujára ẹ máa róríṣiríṣi mẹ́ láàárọ̀ inú rí ẹnìkan bẹ̀rẹ̀ wọ́n ní she went to Oman to go and try her luck listen to her experience nítorí rí ok ta ló ní kí dérú ọ lọ ta ń rán gun rẹ̀ ń sẹ́ ń pè òun gbàdọ́ dé wá ṣe jẹ́ fi adìẹ bo omi dáhùn sẹ́gbà tí ń lọ tó máa ní ọmọ lọ sí ọ̀gbìn òkúkú ní yóò dín náà bí wọn bá sì gba yóò gba ni ẹ pé àkàrà ojúde ńlọrọ yín oníkálukú dóńtòsí ojú wọn ò sí ojú ẹlòmíín Peru ẹgbẹ́ Brazil Peru kí ló lè wà ń bẹ̀ wọ́n kọ̀ǹga Brazil Peru tọ́lù lọ gbá bọ́ọ̀lù òwò sàgbà wọ pé Nàìjíríà ni ìyàtọ̀ kalẹ̀ sí kí wọ́n sá ti jáde náà ọgbà ọgbà tó rẹ̀ ń tọ́lọ̀ ń bá kọ́ ìyàmọ́ yọ̀ jẹ́ náà tó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lẹ́rìí tí wọ́n fi ra wọn tẹran fún ẹja jẹ nínú Mediterranean sea ìwé ẹ̀ bá bira yín dìlọ́dìlọ́ tẹ́ dé Libya. ẹ wà á lọ gbọ́n kọ tùrọ̀tùrọ̀ pé ẹ̀ ń lọ Italy àfa nínú alágbálúgbó omi òkun ẹ wà máa tí ọjọ ọlọ́pàá tí tí ẹ ti omi tó ń náà rọra nílá ń wẹ̀ bá sún ìkíní kan Lampedusa ní ẹ̀bá ní ẹ̀bá bọ́dà Italy Lampedusa ní bọ́dà Italy omi kò yín ọkọ̀ kéékèèké ní kálukọ́ máa bẹ́lù ẹ̀yin tẹ́ ẹ̀ mú dòwú ẹ̀ bẹ́lù ọwọ́ lọ́kọ̀ bí tó máa ti ń bẹ́ oṣù kó sókun tiẹ̀ pọ̀ ọkọ̀ kéékèèké gan kò níwọ̀n bá kò níwọ̀n bá omi tí ọkọ̀ ọlọ́pàá lè wẹ̀ tó lè wẹ̀ àfà ọkọ̀ ọkàn yìí dáa rẹ̀ ni ẹ̀yin máa sàlám fáyé nù o ti rí gbèsè ayé rere tó wà nù tó torí délé ọ̀pọ̀lọpọ̀ ló fi ra rẹ̀ ṣèfàjẹ́ fún ẹja lódò àwọn kú dànù báwọn lórí báwọn wá better life àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ tó lọ́ba di bẹ́tà dẹ́t àdúgbò ẹ̀fọ́lọ̀ torí ẹ̀ ẹja gba fọlọ̀ ẹja gba fọlọ̀ ké máa wò ẹnìkan wọ́n ní ojogun lẹ̀ fámìlì wọ́n á ta gbogbo lẹ̀ ní thirty something million ó wá bẹ̀rẹ̀ sí ní lówó yìí láti fi máa wá bọ̀ wọ́n sì lọ <laughs> Russia Russia ló tún kàn ibi tí gbogbo owó oorun sínú torí gbogbo àti bá ti lọ wọn ti pọtù ẹ ipò ní fisa tó ti wọlú wa tó bá ti lọ wọn ti gbowó sáṣẹ tánù à níjọ lówó fisa èèlò náà ni àmọ́ ń bì báyìí tó bá kó jókòó dìvẹ́lọ́pẹ̀ ṣé gbogbo alá ní thirty million tó kékeré thirty million ẹ̀mẹ́yẹ olówó tó ń gbósùbà fún tí ò ní four million táǹsì ń pè lólówó à ìyá tí ń tí ń tí ń tí ń sùpọ́tà tó ní four million ebi díẹ̀ kọ́ tí ń sùtà náà ló ti lọ́ ńgbà tó lọ́n bá falùbáríkà sí wọ́n wá ní thirty million wá tún ní ọ̀wọ́n agbèrè àdánwò nítorí ẹ̀ tí wọ́n bá gba kádàrà yóò kodoro tí wọ́n gba kádàrà yóò kodoro ọkàn lọ́ọ́ máa ọmọ inú rẹ ni àwọn lọ́ọ́ máa ṣẹ́rú ọmọ inú rẹ lóyìnbó gbowó irọ́tọ́ lọ́ka àwọn sọ́kọ́ ọmọ kankan àbí òye ọ̀tún tún á bẹ̀rẹ̀ láti square one àbí òye wa dákùn jókòó rẹ̀ jẹ́jẹ́ nàjà kí gbogbo ọjọ́ tún sí i àníjì láti máa sá àníjì láti máa ìgbà téèyàn bá sá tán lèèyàn máa ń mọ̀ pé òǹkì nǹkan lẹ̀ ni ìwà ṣe tún bínú padà wá àti pé pàápàá gan gbogbo fámìlì wọn lè má dọ màmá lọ tó ọba dé torí gbogbo eléyìí lè ti túkàtúkà lóko ti kọ́lé ẹlòmíì ti wà lásàbà ẹlòmíì ti wà ní ọ̀hún àbújá ẹlòmíì ti wà ní ṣíròrò àbí òye wa ẹlòmíì ti wà ní adébúlẹ̀ ẹlòmíì ti wà ní kòròdú wọ́n ti fi ibi tó ọmọ pé fámìlì yín wà lẹ̀ lọ́jọ́ ta bàṣí jẹ nọmba tó tiẹ̀ bọ̀ ọ̀nà tó ń torí di eléyìí báyìí àníjì láti tó bá kẹsẹ̀ alápọ̀nlé ló gbé ọ lọ máa ṣẹlẹ̀ àmọ́ pọ́ọ̀lù fira rẹ̀ tẹ̀sín àmọ́ lọ torí pé ńgbà míì iwájú ètè lọ ẹ̀yìn náà ètè padà sí mi ìdérùn tọ́pọ̀lọpọ̀ fi kú sí ọ̀hún. tọ́ anábìwá Ibrahim aleyhisselam. ó ní wọn lọ́n sílùú yìí ní ìlú ìfọkànbalẹ̀ a sì ti mà ike tó súnmọ́ ni pé ìgbà táwọn ẹbí Ibrahim ń ṣàdúrà yìí ó súnmọ́ kọjá pé lẹ́yìn ìgbà tó kọ́ kàába torí òun àtọmọ rẹ̀ ńgbà dàgbà Ismail alayhi salam ni wọ́n jọ torí rẹ̀ ó sàdúrà ń gbà yẹn ó ní alhamdulillahi alladhi wahaba li ala al-kibari ismaila wa ishaq mo fi gbogbo ẹ̀yìn fọlọ́ tó fún mi lọ́mọ tó ń ti dídàgbà tí mo dàgbà ó fún mi ní ismail ó tún fún mi ní ishaq àwọn ọkọ ló clear yẹn o àwọn ọkọ ló clear yẹn ẹ̀yin náà sọ ọmọ yín ló kọ tó clear èyí tó kọ tó ti bá wà nírì. ẹ kà da gbogbo ẹrú bí ẹnìkan kí n lè rántí ẹ gan ó sọmọ ló kọkàn ọkẹ ọkọ ránṣẹ́ ni ó ní ẹjọ́ òun mọ ni zaharuk zaharuk ah, ah. oríṣiríṣi la Ah, olómi ọ̀gbọ́n lárúbá yìí o làhàrú mo ní tí wàá pé bí wọ́n ṣe máa ń pronounce ẹ̀ iná lọ kọ́ yìí ajẹ́pọ̀pọ̀ yẹn wà mínilẹ̀ à mínilẹ̀ gbá o brọ́dọ̀ ti fi sọmọ láti bí ọdún mẹ́jọ àgbáwá fún mínì láì ní mínì ra ni bó wàhálà ó ti ṣe ẹ parọ̀ rẹ̀ ni mo sì máa ń tọ́gbà lérò àmọ́ tó bá pé tí wọ́n kọ ni kò tó bá pé tí wọ́n kọ yìí ni kò ní nítorí pé fẹ́ kọ àwọn misra ló máa ń sorúkọ báyìí kìí sì so kọ báyọ̀ pọ̀ dílé kan wá zarok zarok àbí òye wa ẹ wò ìgbà tí àwọn wà á gbà kí ni wí òun dàbí abdulrahman òbí wa jẹ́ zaharuku zaharuku kí ẹ sá máa wó kọ̀ọ̀kan tó strange àbí òye wa tó o bá ti bí ma tọ́lọ́ bá fún ọlọ́mọkùnrin kí lọ́wọ́ kọ́ sọ abdullah àbí abdulrahman àwọn kan tó dáa jù èdè kọ́ ma wá wá zaharuku kankan àbí òye wa tó fi sọmọ ní kóbùsù ń bọ̀ bá yá búrẹ́dì ló sì ń jẹ báyìí ó wà ló wù mí nì kóbùsù. <laughs> àwọn ọmọ àgbẹ̀ ṣé wọ́n búrẹ́dì ni àbí bàbá ń búrẹ́dì ẹ̀ẹ́n tó bàbá kó bá mi nù tọ́ a sì máa pé Ismail ọ dàgbà ju Ishaq lọ pẹ̀lú ọdún mẹ́tàlá láìla ìmọ̀ ọpẹ́ títàrà tó tó lóyún ọdún mẹ́tàlá ló wà láàrin Ismail àti Ishaq. ìgbàjá nàbí Ibrahim aleyhi salam tó mú Sáràtà àti mú Hajara àtọmọ rẹ̀ tó mú wọn lọ sí Mẹ́kà tó fún wọn lẹ́ńbẹ́ ó tún sàdó àǹgbàna tó nàbí Ibrahim wà ní wajnubni wa baniya an na'budal asnam gbé mi àti àwọn ọmọ mi gbé wa jìnnà sí ìmá jọ́sìn fáwọn òòṣà anabi ibrahim alayhi salam olóńsàdúrà báyìí o òun ni abul anbiya imaamu muwahidin bàbá àwọn anabi ọlọ́run imaamu fún gbogbo àwọn onítọ̀hìn tí ìmáàmù fún gbogbo àwọn onítọ̀hìn bá ń ṣerú àdúrà báyìí tálọ́kàn ó tún balẹ̀ lẹ́yìn anabi ibrahim alayhi kò sẹ́nìkan tọkàn rẹ̀ lè balẹ̀ mọ́ gbé èmi àtàwọn ọmọ mi jìnnà sí ìmáa jọ́sìn fáwọn ọ̀sà tẹ́rù àti ṣẹbọ sọ́lọ̀ bá ń ba ànábì Ibrahim débi pé ń bẹ lọ́nkọ́lọ́ mọ́tò ńlọ́sẹ̀bọ táwa nínú wa ló lè fọwọ́ sọ̀yà pé òun ò lè rí àpadà sí ibú kóun ó di ọ̀sẹ̀bọ lẹ́yìn tó ń ti jẹ́ mùsùlùmí kò sẹ́ni náà so àsọgbanu lásán nìkan wọn sọ pé ah wọn kọjá bẹ́ẹ̀ ìwọ owó láńbíọ kí lọ já mọ alánàbí Ibrahim aleyhi salam gan ń ṣàdúrà kọlọ mẹsìmí àtàwọn ọmọ mi lẹ́yìn tí ọmọ abọgi bọ eléyìí bá yé wa ó yẹ kí gbogbo ẹni tí wọn ń ṣàdúrà láyé o kó ṣàdúrà fúnra rẹ̀ kó sì má gbàgbé àwọn ọmọ rẹ̀ kó má gbàgbé àwọn àrọmọdọ́mọ rẹ̀ kò tó kọjá kó ara yín nìkan lẹ́ ń ṣàdúrà fún torí pé ọ̀pọ̀lọpọ̀ onímọ̀tara ẹni nìkan ni o kò lè rántí ìgbà tó ń ṣàdúrà fún ọmọ rẹ àmọ́ lè rántí àìmọye ìgbà tó ń ṣépè fún un sọ́sẹ́ mọ̀ pásítẹ̀kì àtàdúrà àdúrà náà ni eléyìí wọ́n fi ń tọrọ rere eléyìí wọ́n fi ń tọrọ aburú èpè ni ẹ máa ṣàdúrà fáwọn ọmọ yín ọmọ tí ń gbọ́rọ̀ ìsàdúà fún ọmọ tí ò gbọ́rọ̀ ìsàdúà fún ọmọ tí ń ṣe dáadáa ìsàdúà fún ọmọ tí ń ṣe pálapàla ìsàdúà fún torí dáadáa bá gbà inú yẹn padà dùn káyìn ó sì dájú pé gbogbo àwọn bàbá tí wọ́n ń ṣàdúà fọ́mọ tí gbogbo àwọn ọmọ wọn ní máa ń padà dà kódà kó ti pọ̀ kan ti ṣe pálapàla ó ti ṣe ségesège ó ti ṣe rádaràda ọlọ́run padà dá padà sọ́nà nìyẹn èèyàn sáà máa ti mọ ẹbọ mẹsì ẹ sì máa sọ̀rọ̀ ìtinú ṣáàdùn àyè ó sì gbà yọ gbà ẹ máa bẹ lọ ẹ má jẹ́ kí fífẹ̀ tí àìgbọrọ ọmọ fẹ̀ lójú yín kó tì yín lọ sídìí kẹ wá sọ̀rọ̀ ìtinú níbi àti máa bẹ lọ kẹfì máa ó pàdé ìgbà mọ ẹ máa bẹ lọ torí ẹ̀yin gan alára náà nì tẹ̀síwájú wọra yín lẹ́yìn àárẹ̀ tẹ́ẹ̀fì ń wọra yín bàbá dáadáa màmá dáadáa tẹ́bí fi sádùn àwọn bàbá àti ìyá yín gbà lẹ́yìn lórí dé lẹ́ bára yín bẹ́ẹ̀ ni ibi sádùn àkàlùkù tí ibi sádùn àbàbà kálùkù àti ìyá rẹ̀ gbàdé lórí iná lọ bára rẹ̀ kápá àwọn bàbá wa àwọn sádùn àfọ̀ wa kápá àwọn ìyá wa èyí sádùn àfọ̀ wa ẹ dákun gbọ́dọ̀ ẹ̀ màtẹ́ bàrà yín lónìí kí lẹ́ẹ̀ màtẹ́ ọ̀mà ṣẹlẹ̀ sí yín lónìí torí rẹ̀ o lè múra títí o. ìwọ yẹ elépè bàbá elépè tí ó lè má ṣépè fọmọ rẹ ìjọtọ lọmọ bá rọmọ tí wọ́n ń yọ̀ tí wọ́n ń dunnú ìwọ sì máa rí tiẹ̀ ọmọ banújẹ́ torí ibi tí èpè tiẹ̀ náà gbọmọdé wọn náà rì lẹ́rìn ló rìn bẹ́kún ló sun ọ̀dọ̀jọ́ náà torí ọ̀dọ̀ wa àdúrà ní ẹja máa ṣe fáwọn ọmọ ọmọ mi àìgbọràn rẹ̀. ó lékele amúnimáyésúni ńlọ ọmọ mi níbi tó fẹ́ yọ ọmọ abúdé ọmọ mi ya garawa ni ṣùgbọ́n ọwọ́ ẹni kì í jẹrà ọwọ́ ẹ̀kọ́ náà ni ó tún mọ́bẹ tí ọmọ rẹ̀ dànù tó ẹ̀ mà ṣàdúrà fún un torí kò tí a lè ṣeéṣe ni ẹ lọ dìímọ̀ ẹ̀yìn bímabímọ kò lè ṣeéṣe nínú súnà ọlọ kíkẹ́ bí màkà méjì mẹ́ta kí gbogbo wọn sì máa ṣe ń tẹ̀fẹ̀ kò lè ṣeéṣe ẹnìkan yà láìgbọ̀rọ̀ náà ọlọ́run á lè padà fún yín ṣẹ́gun lórí rẹ o àmọ́ pé ọ̀wá ní rí ọmọ túmọ̀ ọmọ náà fìtínà lọ́mọ ọmọ ọ̀dà àkọ́dà fìtínà yìí ẹni tó bá sì ní ìfẹ́ fìtínà kò ní bí ma Islam ò tún gbà pọ́pọ́ òbí ma kájọ pé nu fìtínà náà láwọ̀ tẹ́lẹ̀ ìwà túmọ̀ sí kọ́ tó yẹ kọ́ gbọ́rọ̀ kọ́ fìtínà bàbá rẹ o má dé ti kọ́ fẹ́ gbé àní kọ́ ọmọ ti pè àmọ́ tó bá fún bàbá lẹ́mìí ó lè ṣe pé o àní wọn má ṣe pé tó bá fún ìyá lẹ́mìí ó lè ṣe pé o ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn èpè mẹ́ta kan wà yóò tẹ náà èpè tí bàbá bá fi lè gbé ọmọ rẹ̀ náà nítorí délé wa orí ìyá táwọn òbí jẹ lórí ọ ọ̀pọ̀ kọjá bá jẹ́ pé wọ́n lọ́mọ àṣà ìgbọ̀rọ̀ bá fún ọ ojú ọ̀nà mọ́sọ̀tẹ̀ ní ọba dọ̀dọ̀ DHL ń yájú ni lọ́nà tí ó fi yára dọ̀dọ̀ nítorí lórí ẹ̀ ìyá tí ìyá rẹ jẹ lórí ẹ ò lè san ẹ̀yin náà mọ̀ àti bí bàbá lẹ́yìn náà ti ń dà àtọmọdé kékeré bá tẹná mẹkún tí bá ń sunkún agbọ́pọ̀ àti bì kí lè lè máa ti tọpọlọ yóò tún wà mẹ́mọ̀ sísítẹ̀m gbogbo yín ti dàrú bàbá ọmọ kéènì onígbọ́mọ ẹ lónìí lọ́tọ́mọ ẹ lónìí mo ti dá lóhùn ọ́sẹ̀sẹ̀ mú yàn án lónìí kọ́ subhanallah ìwà náà wà lọ dàgbà lójoojú kókó lòún ṣèṣe pé bàbá rẹ wàhálà wọn lè ti pọ̀ jù ẹ ọjọ́ gbé ẹnu ẹ sọkọ páàkì ẹ síbi kan bíi mọ́tò irọ́ láti iná lọ́nà wọn bá ti lọ àdúrà yẹn má ìgbà kékeré rẹ rabbirhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn òbí mi méjèèjì ní ẹ ṣe ṣètọ́jú mi gbà kékeré wàláì ò lè tán ò lè tán wọn ni inú rún àmọ́ pé inú inú wọn inú ó ti máa ràn wá orí ọmọ ọkọ wa gbogbo nǹkan tá à ń ṣe kò ní í ṣe má àmọ́ wá solution fún ọ yàrá ló lè ṣe fún bàbá àtìyá lóbi wá jẹ pọ ọtán after all mọ̀ràn ẹ lọ mọ́tà after all mọ̀ràn amọ́tò fọ after all wá gbé mọ́tò rẹ kó gbé mọ́tà rẹ fucking foolish àbẹ́yẹ̀ ò ní sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ kọ́dà kó ti pọ́ mọ́ oníkòkò ọ̀la yìí ẹ sọ bẹ́ẹ̀ wá kó gbogbo pàǹdùkú rẹ rọ́bì máa tẹ̀ sí bàbá dẹ́kun torí de eléyìí anabi wa ibrahim aleyhi salam ó ṣàdúrà fúnra rẹ̀ ó tún ṣe fáwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ní káwọn ọmọ rẹ̀ máa rántí àwọn ọmọ yẹn máa gbọ́ gbogbo gbàtẹ́ bá ti ṣàdúrà fúnra yẹn ṣàdúrà fáwọn ọmọ nítorí pé tó bá dáa fáwọn ọmọ yẹn lọ́dà wọn. tó bá fi lè kú díẹ̀ káàtó fún wa ẹ̀yin nìkan sí bẹ́ẹ̀ bá lọ kúrò láyé ẹ̀yin náà nìkan sí ìdínà ẹ̀wọ̀ Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ìgbà tó sọ fún Ànábì sallallahu alaihi wasallam tí ń ṣàárẹ̀ tó rò pé àárẹ̀ tó fi gbogbo owó mi ṣe sàrà Ànábì ní rárá ọ̀dà ìdá méjì nu mẹ́ta Ànábì ní rárá ọ̀dà wọ́n da ìdá kan nu mẹ́ta ànábì ní ah ìdá kan nu mẹ́ta ó náà máa pọ̀ wọ́n da kó fún kí wọ́n là ànábì sọ́lé ó ní la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum 'alatan yatakaffafuna an-nas kó o fi àwọn ẹni tí ó jogún rẹ̀ lẹ̀ lólówó ó pé ọjọ́ kó o fi wọ́n sílẹ̀ lọ lólóṣì tí ó tẹ́wọ́ sáwọn ìyẹn ni pé bẹ́ẹ̀ bá ti fa àwọn ọmọ ẹni sílẹ̀ nílé ayé yìí ó ní ìlapa lórí tìyín gan lẹ́yìn ìgbà tẹ̀jú nísìnyí torí pé ẹ̀ ń wò pẹ́ kù gbogbo achievement ẹ̀ tó wá ní láyé gbogbo ń tẹ̀ rí kójọ ẹ̀ wá dáná sun ẹ̀ lù ń gbàǹjo ó di tẹni ẹlẹ́ni ẹ̀ tó wá ń ti àwọn ọmọ ẹ̀ bí kí wọ́n lè gbé lù wá mọ́ because ilé orígun bẹ́ẹ̀ ti bàbá wa ní ó gbé tàkó tó kú èyí tó tún wà sálẹ̀ lọ́n òun ló ní ó tún gbé tàkó tó kú èyí tó aláǹgbé gan ó tún gbé tàkó tó kú òkú nǹkan kan mọ́ ẹnìkan wà bẹ̀rẹ̀ pé nígbà tí bàbá yẹn wá ta gbogbo ẹ̀ ń bolóko sí àlejò èèyàn rí láyé rẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí ní yàlè bàbá eighty bẹ́ẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ sí ní yàlè báàlì kan bá ti wá dọ̀rẹ́ lè gbé one million màmá bá mú jẹ wọn mú seré ok sẹ́wọ̀n pé wọ́n á ní ṣàdúrà fún bàbá rẹ máa rántí bàbá rẹ pẹ̀lú àdúrà tí ọba tí ọba kó yín lẹ́nu sọ ma gbọ́ ma gbọ́ ooo ma gbọ́ àìsè ooo kádàrà ooo àdúrà kọ̀ àdúrà ni ẹ̀rí pé àwọn ọmọ ẹ̀sìn ọ̀sọ̀ rẹ̀ pé àdúrà pọ̀ àdúrà ni ní bàbá àpà bọ́bá tiẹ̀ ti ti kéwọn kókó lọ bí àtijọ́ àwọn ọmọ agbó ọ̀sọ̀ bẹ́ẹ̀ tó àkàràmọ̀ kó mo wá ẹ má dáná tuntun dúkìá nítorí pé ẹ̀yìn torí pé ó kú dé ẹ mélòó bàbá tèmi fílẹ̀ fún bàbá yín ò ní ní síbẹ̀ yín ẹ̀yìn ní ẹ má dáná sùn ẹ̀yin ọmọ náà òkú ọmọ ya dágọ̀ sọ́yẹ́ pé ọba ọláńlé bọ́láńlé ilé ló bọ́lá òun kà ń ṣe bó ṣe fẹ́ ni àbí òye wa wọ́n ti bọ́lá tán wọ́n kà ń náwó nakúnà ni ọba ti ná tán wọ́n padà sí square zero yọ bọ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ ẹ má ṣàdúrà fún ọmọ àdúrà wo lẹ́ẹ̀ máa ṣe fún àdúrà tó èdè kó ọlọ́sà ọmọ mi lólówó ọmọ mi gómìnà ọmọ mi mínísítà ṣùgbọ́n nìkan ló bí gómìnà yorùbá lẹ́wọ̀ bí kọ́ ọmọ wọn di gómìnà bí kọ́ ọmọ wọn di kọmíṣánná bí kọ́ ọmọ wọn dọ̀gá ẹlẹ́wọ̀n gbogbo ntí máa wù wọn ní yorùbá lẹ́wọ̀ èsì kíkọ́ ọmọ wọn kọjá mùsùlùmí gidi kọjá ẹni tó ní tẹbọ sọlọ kọjọ olùmọ̀ ń pa ẹ̀sìn kọjá ní tí wọ́n máa fa àwọn èèyàn máa nídìí ẹ̀sìn ọlọ ṣé <laughs> ẹ̀rí fi kálukú bá sí wọ́pẹ́ ẹ má béèrè á béèrè ṣé kọ́mọ ẹ̀sìn kó dolùmọ̀ ẹ̀sìn ló wù yín àbí kó dolówó bí àwọn Dangote <laughs> ẹ dáhùn láàrin sọlọ. ẹ̀rí gbà béèrè àti gíríngìs owó bá ń bẹ gbogbo nǹkan náà ti rí sí ẹnu ká gba apá kan máa ka tó sọ alẹ́ ti fa ókè wọ́n ń kà sí ilé ẹ̀yìn ti mọ̀ mọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo wa náà gbogbo wa náà èèyàn mélòó ní pẹ́pọ́ mọ̀ wọ́n kódà ga ṣe àwa nìkan bìbà kódà tó ti délu ànábì wa sallallahu alaihi wa sallam àwọn tó ń nírú Islamic University wa ẹ sábà ara àwọn ọmọ wa pẹ̀lú wa ẹ jẹ́ wọ́n wọ yunifásitì Ọrọ ńlá ẹ jẹ́ káwọn ọmọ yìí náà wọ bí kájọ máa ka lájọ máa ka fẹ́ lájọ máa ka alqawaid kẹ̀kẹ́ wọ́n mọ̀ àwọn. tí àwọn ọmọ tí wa ọ̀kan wà ní medical science ẹnìkan tí wa ní engineering kí ó dèbí ṣe ń kọ́ pé nọ̀nọ̀nọ̀ pé ohun tó ń ti kọ́ ń ti tó fámìlì áá wọ́n ti tó fámìlì ẹ máa gbọ́ nǹkan ẹ́ so àtún arẹ lómi mọ tẹlẹ ìtumọ̀ sí pé àwọn èèyàn fojú sáyé bàjẹ́ wọn fojú sáyé bàjẹ́ tóbi gbogbo èèyàn náà lọ́wọ́ ti ka ṣe wọ́n máa tu arẹ rìn náà àbẹ́yìn tu arẹ sẹ́yìn tu arẹ pé kí wọ́n mọ̀ lọ́kọ̀ hmm? ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ wọn kò kéwu lásán láyé john bíi twenty years ago ló bá fẹ́ jáde nàìjíríà. migration custom any rubbish gbogbo wọn máa rẹ gbogbo lẹ́nu lọ à lọ dubai ẹ̀ ń sè kí islamic law <laughs> ah, islamic law in this nigeria àbí òye wa àwọn wò pé la lè fi owó náà gbogbo nǹkan owó ni gbogbo nǹkan àwọn owó ni gbogbo nǹkan àwọn a'udhu billahi minash shaitani ìmá ju owó lọ ìmá ó ji lọ ìmá wo àwọn olówó tó lówó gidi tí wọ́n rí ń jáde yàtọ̀ sí pákó àwọn tó yí ó tètè to wọ́n ràn kù lórí odò ìmá wù wọn bí kọjá pààrọ̀ làwọn ní mà ọlá lẹ́yìn tá ti ní owó tán tura náà má pe yẹs àgbéga tí ń bẹ fún mà kò sí àtẹni tó lówó àtẹni tó ní ọlọmọ bàjẹ́ sọ ṣùgbọ́n àwọn ṣàdúrà tó ní ìtumọ̀ fáwọn ọmọ wa ẹni pé Ibrahim alayhi salam àdúrà tó ń sẹ ní pé wọ́n lọ́wọ́ má ṣe àwọn ọmọ mi àtẹ̀mí má ṣe mi àtàwọn ọmọ mi lọ́sẹ̀ bọ̀ àdúrà là nítorí pé kò yẹ ká bí ma táwọn àwọn afi gbàjọ fún jahanna kò yẹ ká bí ma tí ọjọ́ máa ná nítorí tẹ bá wo dáná bí sallallahu alaihi wasallam sọ ó ní ẹfẹ́ ìyàwó tẹ nífẹ̀ẹ́ tí tọ́jẹ́ bímabíma torí màá fi púpọ̀ yín ṣe kí ni màá ti ṣe fáàrí wọn ti gbogbo ànábì òkun dọ́gbìn dàgbéyà ok tọmọ ọba jẹ mùsùlùmí tí ọbẹ náà ń dáná bí òkú ṣe fáàrí sẹ́là torí ẹ̀ka bímọ ká pọ̀ nǹkan àfojúsùn ni ṣùgbọ́n káwọn ọmọ wọn jẹ́ mùsùlùmí eléyìí lọ́jà kókó nǹkan tẹ́ bá rí sí kẹ́ tó kú kò láyé yìí ó náà ní kẹ́rí kẹ́ fẹsẹ̀ àwọn ọmọ yín lórí ẹ̀sìn Islam akàwé akàtún ní àgbè tọ́lọ̀ máa kọ fún kálukọ́ kà ẹ̀ ọ̀kà àmẹ́sìn yẹn ẹ gbọ́dọ̀ rí kẹfẹ́ ọlọ́run ní bí ọ́ lè rìn jọ̀gbìn dàgbé àmọ́ pé ìwé mélòó lọ́mọ rẹ kà ṣùgbọ́n náà bí ọ́ lè rìn nípa ẹ̀sìn orí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi olùdáran jẹ ní ọlọ́run bí ọ́ lè rìn nípa tó fún ọ̀dà jẹ ẹ máa ṣàdúrà fáwọn ọmọ yín torí pé tí ìbá ṣe pé lọ bá pọ̀ fẹ́ bí ma. bó lọ́mọ tó máa yàn bá ọmọ tí ọ̀gbọ́rọ̀ ga á tún ṣàdúrà ládùúgbò dà kẹ́ èyí tí sì ń gbọ́rọ̀ máa fún bá ti ṣe nítorí pé ó dá wa lójú fún àwọn tí wọ́n ń ṣe lọ́gbà lórí gbogbo wa. ẹ̀rí kéńgbà míì àwọn bàbá wa àwọn màmá wa àwọn lè má nílò àwọn chances táwa ní ṣùgbọ́n àwa náà ṣàdédé láwọn chances ta ni àwọn bàbá wa ń lọ́lọ́ sàánù àwọn ìyá wa ń lọ́lọ́ sàánù nítorí àdúrà àdúrà àdúrà tí wọ́n bá dáa fún ọ bàbá rẹ lọ́kọ́kọ́ dáa fún ìyá rẹ lọ́kọ́kọ́ dáa fún wọ́n sọ pé ọmọ nù ó sì dán ọmọ tó dáa ìdùnnú òbí ni àbí èsì ìdùnnú òbí ìdùnnú òbí ni wọ́n sọ pé ọmọ nù rẹ̀ àwọn dùn wò lọ́jà kò sẹ́nìkan tó wọn lọ́mọ ẹni kí gbogbo ọmọ ṣe dáadáa kìí ṣe pé tó àwọn kọ ó kí lọ fẹ́ fún bàbá rẹ̀ gan ẹ lòlò ní tó fẹ́ fún ìyá rẹ̀ rọlá àlọ wọ ọkọ da fún ọ ò ń ṣe ń tọ́ dáhùn ìdùnnú òbí rẹ̀ àfòbítórí rẹ̀ bá ti dàrú ní ọmọ pé kí ló ń fún mi tó ń fún mi lówó níbi tó dàgbà dé wọn àwọn òbí tí ọgbọ́n nù wọn lẹ́kọ̀ọ́ kìí ṣe kó dìgbà tó bá mọ̀ wí kọ̀ ìná ọ̀sọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ tó ọgbọ́n tó ọmọ ọgbọ́n tá a fi gbáyé ìní wọn máa kọ́ ọ lẹ́kọ̀ọ́ kéde kọ́ ọmọ wí kọ́ tó bá lẹ́kọ̀ọ́ tó ọmọ tá a fi gbáyé pé òbí màá yí ọmọ wa bọ̀ pé kẹ́ fóun lówó oúnjẹ tọ̀hún ọmọ wa bọ̀ kó fóun lówó oúnjẹ òun náà tún fi di family man eléyìí náà ti lọ lé ọkọ wọn ọmọ wa bọ̀ ọyọ kò forí kalẹ̀ fọlọ̀ ọ̀sà tẹ igi lágbọ̀n abẹ. tí kankan bá wá lé tí ń tẹ́lẹ̀ náà tó o ṣe ọlọ́run ọba àtìrí rẹ̀ síbẹ̀ torí àkàràmọ̀ kọmọlá ẹja máa ṣàdúrà fáwọn ọmọ wa ẹ̀yin tẹ̀ sí ìbímọ kẹ́ ẹ tó bímọ ẹ máa ṣàdúrà fáwọn ọmọ ẹ máa ṣàdúrà fáwọn ọmọ kọ́lọ̀ ń fún mi lọ́mọ alálùbáràkà bẹ́ẹ̀ lára nàbí Zakariya alayhi salam kò sí ìbímọ ẹ ti ń ṣàdúrà fọmọ ẹ ti ń ṣàdúrà lu ọmọ tó fẹ́ bí Rabbi habli min ladunka dhurriyatan tayyibah ọmọ àtàrà ọmọdé ọmọ tó dáa ní kò fún mi èyí sọ ọmọ pọ bí ọ̀sán èyí sọ ọmọ burúkú ọmọ àdánù ọmọ òfò ọmọ garawa rárá yí bẹ ọmọ dáadáa pàtọ́lọ̀ ó sì fún ní kíni ọmọ rí sẹ́yìn náà ẹ bẹ àwa náà á bẹ ọmọ tá à ń retí ọmọ tá à ń wá á bẹ irú ọmọ wò là ń wá èyí ti kọ́ fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ oríṣiríṣi wà ọlọ́wọ́ kan gbé kan lù wá mi oní ọgbẹ̀mí ẹ̀ yóò fojú ẹ̀ rí ìmọ̀ tó bá gbọ́ pé nbẹ́lẹ̀ òní lè wọlé títakùlà <laughs> mi nbẹ́lẹ̀ báyìí mi nbẹ́lẹ̀ ọ̀dà ẹ̀ máa rí mi gbà mí lógun lẹ́kọ̀ọ́ so ọmọ àdánù ọmọ òfò ni ẹ akérèmọkùnmọ́ wọn ẹ máa ṣàdúrà fún ọmọ yẹn.

nítorí máa ṣe náà nìyà o because wàá tó ní ẹwù ni ẹ tó bẹ̀ bá dádì ẹlẹ́rú o tí dádì ẹlẹ́rú fi ṣe dáadáa sí ẹ o tó bá lọ lọ tó bá lè lọ sanga dádì ẹ máa tún rò pé dẹ ti ṣe kínní à so yọba kó n tún kọ̀ǹtínú sàmẹ́ yẹn máa tún ṣe dáadáa sí káì a'udhu billahi minash shaitani lọ́mọ bàtà gbogbo ẹni tó wá rọ̀ yìí náà ní bẹ́ẹ̀ máa ń tẹ́ fojú bàbá yín rí gbà <laughs> bákan àwọn ọmọkùnrin à ẹlòmíì bàbá rẹ̀ sálù nítorí ẹ̀ kódà bàbá gan forí kalẹ̀ ní pẹ́lú mi pé adúpẹ́ adúpẹ́ fọlọ́ à ọmọ mi ò kan ìlú kan ní ibi tá a dá àmàdé ẹlòmí ò kan àdúgbò kan ní ibi tá a dá àmàdé tó tó a dé yàn rírọ onótò wa máa pè tán pé a mo dúpẹ́ fọlọ́ èmi náà ni wọ́n á dà báyìí lóhùn tún ṣe pé tó wá pé bí ká mú gbóni ńlọ̀gá níbi ká mutí òun lọ̀gá níbi ká ṣe zina òun lọ̀gá níbi ká hùwà ọ̀daràn òun lọ̀gá lọ́wọ́ àdọ̀gá ń di tọ́lọ́m báyìí àdúgbò ẹ̀fọ́lọ̀ torí rẹ̀ máa ṣàdúrà fún àwọn ọmọ yẹn. tọ́ kí ló dé anabi Ibrahim alayhi salam ó ní ìdí tí mo fi ní má tèmi àtàwọn ọmọ mi lẹ́ni tí wọ́n máa bọ́gi bọ̀ pẹ̀lú ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìbọ́gibọ̀ ọ̀pẹ ti ṣe fìtínà fún un. èmi èmi sì mọ pa mọ́sẹ̀nu tí wọ́n sìn lẹ́yìn wọ́n lọ. torí ẹ̀ wá wù ọ́ láti fìyà jẹ wọ́n wọ́n lọ mọ̀ tó bá ti fìyà jẹ wọ́n wọ́n bá aláforíjì wọn ni ọ́. رب إنهن أضللن كثيرا من الناس torí pé àwọn ẹbọ àwọn òòṣà wọn ti ṣì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà ó ní ẹni tó pọ̀ kò sọ pé ẹni tó pọ̀ jù kò sọ pé ẹni tó pọ̀ jù torí pé àwọn ẹni tó ṣìnà lọ́pọ̀ jù láyé ṣùgbọ́n kìí ṣe pé òòṣà àbéèrè ló mú kí ẹlòmíì ò ṣìnà ẹlòmíì káfìrì ni ẹlòmíì múṣírìkì ni kìí sì sóòṣà ní bọ̀ kìí ṣe gi àbí ní bọ̀. ṣùgbọ́n nǹkan tí ń bọ ìfẹ́ inú rẹ̀ ni torí rẹ̀ àwọn ẹni tí ń bọ gidi ń bọ pẹ̀ wọ́n pọ̀ àmọ́ kìí sáwọn lọ́pọ̀ jù kọ́dà ẹni tó gbé kínní kan tí wọ́n sọ orí tí ń fi ń sọ èjìká òun igi igi àti pẹ̀lú náà dáhùn ó fi ó sì ń gbé e ká torí rẹ̀ ó ní wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà ẹ̀yin sínà ẹ̀yin فمن تبعني فإنه مني torí náà ìwọ lọ ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tèmi o ara mi ni o ara mi ni ẹnikẹ́ni bá ti tẹ̀lé tànàbí Ibrahim ó ti dọ̀kánu jamaa tó náà má bọ́gí bọ́ pẹ̀ ṣùgbọ́n wàmẹ́ni àsọ́ọ̀nì ẹni tó bá wà kọ́ tèmi tọ́ba kọ́ tèmi tọ́ pé jì ló ń bọ ìpẹ́ ní sìn. فإنك غفور رحيم على فريج ونكني ọba wọ láti kẹ wọn ọba wọ láti forí tí wọn ní ké bí ọlẹ bí àlọ sì fi jẹ wọn wọn náà ló níyà wọn ló ní wọn. tọ́ oni rabbi inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram wọ́ọ́lọ́wọ́ mo ti fi àwọn kan

nídìí ilé rẹ ilé rẹ ilé ni o Rabbana li yuqimu s-salah nítorí àti mo fi fi síbi nǹkan lè máa gbé sọ láti dúró wọ́n lè máa gbé sọ láti dúró. jẹ́ kí ọkàn àwọn èèyàn kan nínú àwọn èèyàn kó máa fi síbẹ̀ kó máa fi sí mẹ́kàmẹ́kà Ibn Abbas ni tí anabi Ibrahim bá sọ pé afidatan minanna afidatan minanna ọkàn àwọn apá kan nínú àwọn èèyàn a gbogbo èèyàn bá tún dé anabi ibrahim ọ̀sàdúrà ń sè kò sọ pé jẹ́ kí ọkàn gbogbo èèyàn máa fà síbẹ̀ nítorí pé ọkàn àwọn rómáwá kò bá fà síbẹ̀ ọkàn àwọn fárísáwá kò bá fà síbẹ̀ wọn bá ti gba mọ́kàmọ́ alọ́ ti pẹ́ tẹ̀sí ma pé gbogbo òlu ni wọ́n fẹ́ colonize kan láyé mọ́kà ń bẹ nù òlu díẹ̀ tó fi kárí gbogbo fi táǹpẹ́ ní Saudi lónìí tẹ́nìkan kan ò rí colonize àwọn òyìnbó ò rí gbà. tí wọ́n á gbàdúrà tánàbí Ibrahim tó ní pé jẹ́ kí ọkàn gbogbo èèyàn máa fà máa bẹ̀ wọ́n ti gbà ti pẹ́ ọkàn àwọn kan tán jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni Yemen ọ̀nà àbọ̀ tọ́ náà àwọn Yahudi àti Nasara gbogbo wọn wọn máa wá àmọ́ ńgbà tó sọ náà ó túmọ̀ sí pé àwọn ìlú ńlá nìyẹn lóríkì tó máa wọ mẹ́ka lọ wọ́n kọ síbẹ̀ pé tariqul muslimin ojú ọ̀nà táwọn mùsùlùmí ni o tariqu ghayril muslimin ojú ọ̀nà àwọn tí ọ̀jẹ́ mùsùlùmí ni o tó bá ti jẹ́ kó gédé àwọn kòfáàrù lẹ́ bá kó mọ́tò ẹ má gba tariqul muslimina kò sí ìlú bẹ́ẹ̀ láyé pé àwọn kan ló lè wọ̀ àwọn kan ò lè wọ̀ ibi náà wá pé ọ̀nà àwọn tí mùsùlùmí ni ìlú mi lẹ́ lọ́ọ́ jáde ẹ sì ti ń súnmọ́ mọ́kà o ah wọ́n sọ plan lóyún ẹ kàn rò pé ń lọ mọ́kà náà ni bí kò rò pé ń bọ̀ agbájúlé tẹ́ḿbì àfà lọ́ba bára rẹ lóníta ah bóòlù ọ̀nà ṣe yí yéyí náà ní ẹ̀mọ́ pílẹ̀ náà yípo tó bẹ́ẹ̀ wọ́n ti ṣe mọ́kà yìí tí o bá ti jẹ́ mùsùlùmí wọ́n ti kọ́ síbẹ̀ non Muslim, ọ̀nà tẹ́ gbà yìí muslims ọ̀nà tẹ́ yàn gbà yìí tí non muslim bá ti gbọ́n náà ìlú mi wọ́n jẹ́ àdúgbò sọ́lù tọ́ eléyìí jẹ́ bàmù ṣé gbogbo òlú ti fẹ́ kí gbogbo èèyàn kó wá kẹ́ ẹ nílọ síwájú láàmú àjọ pé ẹ̀sìn wo ló ń ṣe àmọ́ kànìkànì ẹni tí èsè mùsùlùmí àgbọ̀dọ̀ wọ̀ torí pé ọlọ́ni ayọ̀ lẹ́dínà amanu إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا àwọn ọ̀sẹ̀ bọ̀ jámọ̀ kankan bí ìbá tẹ̀gbẹ́ láti tọdún yìí lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ tó dé mọ́kà bẹ́ẹ̀ lọ́wọ́ àdúgbò ọ̀gbìn náà òkè yá wọn ọ̀gbọ́dọ̀ dé mọ́kà káfíìrì ìwọ mọ́kà gbogbo ẹni tó bá rí mọ́kà sálámàsì máa tinú láti sálámàsì gbogbo ẹni tó bá sálámàsì ọ̀dà máa tinú láti dáhùn káfíìrì ìrá ìwọ mọ́kà ìrẹ́ ló ti jẹ́ pé àwọn amadíyà àwọn amadíyà àwọn èsè mùsùlùmí tí wọ́n láwọn alánàbí mi àtọ̀sánàbí Muhammad sallallahu alaihi wasallam wọn àbí wọn dáadáa lè lọ mọ́kà ló kọ́ pé amadíyà làwọn wọn yà lọ ló kọ́ pé mùsùlùmí làwọn irú ẹnu fọ́ọ̀mù alálàjì wọn kọ́ bẹ́ẹ̀ náà pé ṣé mùsùlùmí ni ọ àbí kírísítẹ̀ àbí amadíyà àbí orí nǹkan mi nítorí tó gbọ́sá ti pa amadíyà ni ọ kárí mọ́kà tó lọ tòlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin darí tọ́ tọ́wọ́n á rí tilẹ̀ dá tí wọ́n fi búrẹ́dì kóyún lómi ọbẹ̀ ẹ̀rùn àwọn náà wọ́n ń dá mọ́ṣáláṣí rọ́ọ̀lẹ̀ àwọn náà ń kóyún wọ́n kóyún mẹ́rẹ̀ pọ̀lọpọ̀ nínú Yorùbá ò ní sẹ́sìn tó bá tó wá sẹ́sìn eléyìí tí ìsẹ́sìn tó jágara ni wọ́n máa ṣe bí amadíyà bí kíní kan tàbí léegi bí kíní kan gbogbo rọ́bìṣì tó nà ń bẹ́lẹ̀ wọn ní tẹ̀lé wọn ló ti le jù ọlọ́bẹ̀ yìí wọn máa wá tọ́ eléyìí jẹba tọ́ anábì Ibrahim wa ni jẹ́ kí ọkàn àwọn èèyàn kan náà àwọn èèyàn máa fà sí àwọn làwọn mùsùlùmí ní ọ̀fà ló fi jẹ́ kó àwọn mùsùlùmí láṣẹ kò sí ní ta lè ní láyé yìí kò sí ní ta lè ti àchíf mọ́kà ni wọ́n máa wò wá lọ àbí bo níwọ̀ lọ àwọn tẹ̀bílíìgì ní ìsìnkú ní máa wà wọn lọ ẹ̀ dáhùn Pakistan ah! ọlọ́run adúgbò tó sì àwa lọ́nà tó bá gbọ́ kó ọlọ́ mọ́kà gan ọlọ́ hajj ọmọ ni ọlọ́run sàlékún ìdáyà <laughs> kẹfì wa lọ paki làyìnlá ẹlọ́mọ paki òní má kàkì hàn kílá wà mẹ làwọn sàárè rẹ wọn sàárè ìtàn lọ gán síbi rẹ wọn lè ní sàárè mòlá wọn sàárè mòlá wọn sàárè mòlá wọn ní kíni mòlá yín bá. akramakumullah ọ̀pọ̀lọpọ̀ iná ẹ̀ lẹ́rìí tó ṣe é pé àwọn ń tiwọn ìtọ́lọ̀ ní kún oṣù wọn kà fún mọ́kà wọn kà fún ó lè jẹ́ amẹ́ríkà lọ́jọ́ lọ amẹ́ríkà bí àwọn ọmọ ń kàwé ní amẹ́ríkà amẹ́ríkà ó lọ London ẹ̀sìn tí wọ́n ti débẹ̀ wọ́n ti rí gbogbo ayé láì mọ̀ pé yà làwọn lọ jókòó sí lọ wọ́n mú àwọn kan ní Sudan lérò pé àwọn ti sọ wọn di ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àwọn mẹ́sì ni wọ́n á christianize wọ́n á wọ ọkọ̀ ojú orin torí ọkọ̀ ojú orin wà láàrin Sudan àti mẹ́sì wọ́n á fẹ́ kó wọn á ti mísírà fún orientation gbàtà wọn lọ nínú ọkọ̀ ojú orin yẹn àwọn ọmọ mísírà yẹn wọ́n á bí àwọn Sudan yẹn lẹ́yìn ẹ̀dẹ̀sẹ̀ sí ọmọlẹ́yìn pọ́ọ̀lù báyìí kí ni nǹkan tí ẹ̀ ń fẹ́ láti ní láyé yín lẹ́yìn eléyìí. ẹ̀sìn bí wọ́n ti ti pàdé tẹ́lẹ̀ kálukú bá ní abẹ́ lọ mọ́kà ní. ẹ̀yin ti kú nínú àwọn ẹlẹ́sìn mọ́kà ní wàláhì níta ń fẹ́ láyé wa ní ìdí ẹ̀ní hìnà dàírí ní mọ́kà mọ́kà là. subhanallah àti tọwọ́ wọn lẹ rí gbà ẹ lè gbà tọkàn lórí ẹ ẹ̀yin náà gbogbo làkàkà yín kí lẹ̀ ń wá ebi ẹfẹ lọ mọta ni ayiwa ògbìn yẹn lọfẹ lọ mọta ṣé ẹfẹ lọ mọta torí lọ àbọwọ ni àbí tó gbẹfẹ dàlá sí ẹfẹ dàlá sí ẹ dáhùn ẹ táìtì lẹ wọn àtàwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ wà ìtara ìjẹ kúkú jókòó lé kọ́ lọ́jọ́ yìí àdánù tẹ́ ẹ máa jẹ ọgbà tíìfù tíìfù táǹkì ẹ ó sì jẹ́ kí nípa wọ́n ti pè wọ́n lè pè ọ́ ní àgbo àdínì fún àdáké ní kíwá àdínì láti yẹ ká àdínì làtẹ́ bá wá kíwá kérin nìyẹn ìdí haúsá ní àdínì ìyàgbé bá máa da haúsá mọ́ yorùbá àdínì tó ìyọ́nà wọn náà ti jẹ kanu tíìfù àwọn èèyàn ti lọ mọ́ta lọ gba tí pàǹtí wọn èèyàn lọ mọ́ta lọ gba táàjì wọn máa lọ sí náà ilé ìjọba torí ẹ nínú àwọn sẹ ilé ìjọba ká sọ nínú Ramadan náà ní umra torí ká nàbì sallallahu alaihi wasallam sọ pé umratun fi Ramadan ta'dilu hajjatan ma'i umra tẹ bá sẹ nínú Ramadan ọdọgba pẹ̀lú hajj kẹyàn sí pẹ̀lú èmi anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam warzuqhum min ath-thamarati la'allahum yashkurun èso ewu ń bì irúgbìn ewu ń bì rọ̀ wọ́n lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ fún olè máa dúpẹ́ fún ọ wàlẹ́ ọlọ́run gbàdúrà gbogbo àdúrà tánàbí ibrahim sọlọ lọ́wọ́ ọlọ́run dàpọ̀ fi gbígbà àdúrà tàwa náà lọ́sọ̀ọ́ wọ́n sì wá ní ẹni tó ní máa gbàdúrà rẹ̀ ọlọ́run ọba má bà á mọ́kà jẹ́ o ọlọ́run má bà àwọn àlejò wa náà jẹ́ ẹ kó máa dáa fún wa bí a máa nílò síwájú àti ìdàgbàsókè ṣàánú wa orí alálùbáríkà bá wa ti ránṣẹ́ sáwọn àlejò wa náà bí káwa náà ká ní ìdàgbàsókè tó pọ̀ lẹ́yìn eléyìí àfi ń tó wa létí pé insha Allah ìfitọ́rù sọ́ọ̀rù yóò mọ̀ wáyé ní mọ́tíláṣí wáyé láti òní lọ títí di parí Ramadan so yóò sì máa wáyé ní kété tó bá ti parí Salatul Maghrib pẹ̀lú ògbó ọlọ́ kọ́nà ọba kò sí rọrùn fún wa bàbá rẹ̀ ní tó ní ìbéèrè kò sí. wọ́n ní àwọn olóṣèlú wọ́n máa ń lọ sí mẹ́kà nínú lílọ sí mẹ́kà àwọn gbangba mi wọ́n tún máa ń mẹ́ni tí èsì mùsùlùmí lẹ́yìn sèǹtà ń sè yẹn tọ ọkọtọ bátìrì wọn bá tú láyé ọlọ́run ọba òní wọn lè jọ gbèlè àgbéyà bátìrì wọn bá tú láyé ọlọ́run òní fi wọn lè jọ gbèlè àgbéyà àwọn náà ti gbọ́n pa báyìí wọn lóbìnrin kan olóṣèlú náà mú lọ sí mẹ́kà gbàtọ́ à ń ṣàdúrà ibi dáàtì rẹ̀ rẹ̀ ti tú bó tilẹ̀ jẹ́ kí wọ́n sọ fún padà gba Islam ibi títí ń ṣàdúrà wọ́n ti lórúkọ Jésù láyé ká Káàbà ẹnìkan wá gbọ́ lẹ́nu kí ni jẹ́ ibi dáàtì sọ lọ́nà lọ́kàn lọ́wọ́ ayé tí ìwọ ìṣe mùsùlùmí ni ẹ̀sìn jẹ́jẹ́ o ẹ̀sìn jẹ́jẹ́ o wọ́n sá lọ padà gba Islam ẹnìkan náà wọ́n sọ pé ní Ọ̀ṣun state ọ̀nà wọ́n sáà ní tí máa bẹ lẹ́mìí rẹ̀ ní kó n sáfẹ́ lọ mọ́ka yẹn fẹ́ lọ mọ́ka yẹn kí èsì fẹ́ mùsùlùmí tí wọ́n ló try through hard board títí títí ọlọ́run sáà náà ló bẹ lọ so gbàtọ́ adé mọ́ka ah wọ́n á rí báwọn ọ̀rẹ́ ọlọ́run ṣe pọ̀ ẹ̀yà oríṣiríṣi ìran ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn wá di ọbẹ̀ ẹyọ kan ṣoṣo wọn padà gba islam wọn wá ní mọ́kà tó ń lọ wọn ò sì lọ mọ́kà wọn á lọ mọ́kà mùsùlùmí wa ó tún wá padà tó mọ́kà lọ. ẹnìkan á ní tí olóṣèlú lè ràn lọ mọ́kà lọ bẹ́ẹ̀ ni á lọ tó bá pé gbogbo èèyàn yókù náà wọ́n padà rán lọ pé wà pé ẹ̀yin first batch àwọn mùsùlùmí yòókù náà tẹ̀lé yín bàbá yìí àwọn tó bá pé wọ́n kà select wa ọ̀gbọ̀dọ̀ lọ tọ́lọ́wọ́ òlu ni kì í sì ṣe ti bàbá ẹni kankan ọ̀lẹ́tọ̀ láti fẹ́ nìkan fọmọ́fẹ́ láti gbogbo mùsùlùmí náà wọ́n padà fún un. tóbi rẹ̀ sì ti kú wọn lẹ́ni tí ọ̀gbọ́rọ̀ tóbi lẹ́nu tó fìtí náà fi kọjá sísọ orí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti tí tóbi fi kú òbí tí wàá kú ẹ̀sán wa ń ké àwọn ọmọ tiẹ̀ náà irú rọ̀ǹbọ̀rùn ni wọ́n irun tó ń fi ọmọ anilẹ́gbẹ̀ẹ́ dá ọmọ náà sí wọ́n á ní sáré. àwọn ọmọ náà pa tiwọn dáadáa rẹ kò bí wọn ti pa àwọn ọmọ tó wọn ti àti nígbà mọ wọn á ní àwọn ẹni tí èso ọmọ rẹ tó lè sàánù ẹ lè sàánù rẹ yíya èèyàn kéèyàn rẹ òkú o nǹkan tó fojú sùn o nǹkan tó ń lé nínú ìgbésí ayé rẹ ìtọ́jú àti ní ẹ máa ṣe ìdíje níbi dáadáa sí nísìnyí ní tí wọ́n wà wọ́n ní tí wọ́n náà wà ẹlòmíràn ní tí wọ́n bábà ti pọ̀ sí ní táwọn wá ti yàtọ̀ síra kálukú ní nǹkan tó fojú kọjú sí ti wá ìtumọ̀ rẹ̀ yẹn ní kéènì ìsìn kálukú ló ní àdójúkọ tó dojúkọ tó ń wà ṣùgbọ́n lọ́wọ́ pàkíyèsí gbogbo wa pé èyí tá à ń wá nǹkan lọ́jà jù bí ká ṣe ìdíje nídìí òre فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا ibi yóò wẹ̀ lè wà kẹ́ ọlọ́run padà kó yín jọ ọlọ́run bọ́ padà kó gbogbo yín jọ jọ gbẹ̀dá kí ọ tẹ̀lé yẹn kí ẹtẹ́ máa wá bá dáa alhamdulilá ẹ̀mí ọlọ́gbàgbé láti máa ṣe jíjẹ lórí dáadáa ẹnìkan ní ìsìn ń kí Al-Qur'an wọn náà rí péńké wọn náà lọ gbé Al-Qur'an jẹ kọ́ wọn kí so lọ́nà tó fi máa kókò ní parí rẹ̀ kí n tó parí rẹ̀ wọ́n bá ké kàn máa ké méjì ṣẹlẹ̀ yìí nígbà ń láìsẹ̀ ẹni tọ́lọ̀ wọn bá ti rọrùn tó fẹ́ ṣe àlùkàrìtìkà ìrọ̀lẹ́ yìí òun ọ̀wọ̀ bá ẹni tó ti fẹ́ ṣe àlùkàrìtìkà àlùkàrìtìkà ọ̀nà ìrìnkà tó súnmọ́ kíláàsì iye ìgbà tá a fẹ́ tó ń bẹ̀ láti máa tẹ̀sán fọlọ́ bí mi máa ti sọ láàrín. ìmọ̀ àti nàdúrà ìmọ̀ àti alukọ̀án ìmọ̀ àti dìkìr ìmọ̀ àti asọ̀láàt sànàbí wa muhammed sọlọ́lá àdìsẹ́lẹ̀ ní ìgbà tá a ti ṣe àlàyé eléyìí ọ̀nbẹ nu sunna nabi muhammed sọlọ́lá àdìsẹ́lẹ̀ eléyìí tánàbí ogún parí ló fi ṣe àtúntà ìtọ́tọ́gba tó tẹ̀wọ̀n tó nọ̀rọ̀ àwọn mímímà náà ní pé gbogbo mọ́ṣáláṣí láti lè ṣe àtúntà ó tilẹ̀ jẹ́ pé sáfì àtúntà fún àti mọ́ṣáláṣí tẹ́mátì ti sọ láti ojúmọ́ ńlọ́dáàjù tí ó bá ti jẹ́ kó jọ ojúmọ́ àná ọ̀bọ̀ sínú ọjọ́ àtúntà fún wàyí o ẹni tí ń ṣe ẹ̀fíkà lọ́gbàárí má ìjọsìn ni o kò ní bá wọn wà ní fókọ́sì à ń tojọ́ à ń sòwòtò football fans àbáwọn tó jẹ́ pé business fans àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pé káwọn bá ṣe ẹ̀fíkà àbẹ́ wá wọlé tìrìsì àwọn ẹlòmíràn ó ti kọ́ra àwọn jọra wọn ra fọ́ọ̀mù dáwé àgbà àwọn máa discuss football àwọn míì ẹ̀wẹ̀ àwọn máa discuss business ẹ dákun kí ni business tẹ̀yìn ṣe ẹjẹ́ àmọ́ o gbogbo nǹkan dàbí nǹkan bá wà o ẹ̀fọ́ náà hàn wá o tí wọ́n máa discuss mi títí tí wọ́n fi parí ẹ̀ síta ẹlòmíì sì wà tẹ́gbàrí ẹ̀ tiẹ̀ ni wọ́n máa gbogbo ọjọ́ ayé wọn ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ àlùtàrìtìká àkókò kásẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run afẹ́ gbé gbogbo káràkátà ọwá kọ̀wá ọ̀sẹ̀mí kọ̀sẹ̀mí tó yẹ kó ṣe bẹ́ẹ̀ sí ni bí ọ̀yẹ́ kó gbogbo àfẹ́jà torí ẹni tó bá ti wá ẹ̀sìn káà lọ́ọ̀tà kọjọ́ pé tẹlifóònù wa gan agbìyànjú láti jẹ́ pé bá lè fi pamọ́ bì kí ọ̀dà púpọ̀ nítorí láì lọ́ọ̀bì kan fóònù ń gbé wa lọ́ọ̀bì púpọ̀ ni fóònù ń mú wa jáde ó ń gbé wa lọ sí gbogbo ibikíbi tó torí ẹ̀ al-i'tikaf ẹni tọ́lọ̀ ń bá ti rọrùn ká mójútó ká sì ṣe pẹ̀lú ẹ̀mí pàǹtọ́ sí tọ̀lọ̀ àgbọ̀dọ̀ wa jáde àyàfi nítorí nǹkan tó ṣe pé kò ṣe é má jáde fún un àgbọ̀dọ̀ jáde àfi nítorí nítòsí pé kò sí má jáde bí ìtọ̀ bí ìgbẹ́ bí oúnjẹ sábà lẹ́nu tó gbóúnjẹ wá fún wa táwọn olóúnjẹ bá wà tó láti fi ráńjẹ gbé wọ ibi tó fẹsẹ̀ ìtìpá àbí ọjọ́ ìgbé ọ̀sàrí lọ jẹ́ níbi tó ti fẹ́ jẹ wá sí padà láì sọ̀rọ̀ láì sọ gbogbo òkú tó lé ayé sáré padà síbẹ̀ ilé ìjẹ́ lójúṣe jẹ́ àwọn ìtọ́lọ̀ ń bá fún sí kọ́nà àbọ̀ gba lẹ́sìn lọ́wọ́ ẹni tó bá ti lánìyàn àwọn tó ní ìdíwọ́ kọ́nà ọ̀pọ̀ sí lẹ́sìn tó ẹni tó wà lánìyàn rárá òní jẹ́ kú díẹ̀ káàtó ẹ̀wọ̀n kí lásìkò fún ọlọ́run tí èèyàn bá rí dáadáa tó bá dà ní ẹ̀mí tóun náà bá sì lè ṣe fún ọba ṣe ọlọ́run tó lè fún ládàá kìyàmù lẹ́yìn àgbọ̀dọ̀ fi ṣeré àgbọ̀dọ̀ fi ṣeré torí lè lọ́tún kọ́tù nínú mẹ́wàá gbẹ̀yìn náà láti rán aṣọ pé ọ̀wà àwọn ọ̀wà àwọn ọjọ́ pẹ̀ pàtó ní ọ̀wà dínú gbogbo ọjọ́ yìí náà láti máa sìn ọlọ́run ẹlẹ́dàá torí rẹ̀ kìyàmù lẹ́yìn dọ́wọ́ wa àwọn mọ́sálásí wa gbogbo ká sọ́jí wọ́n gbà ń jí ṣe sọ láti bẹ́ẹ̀.

yóò máa béèrè pé ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta lẹni tí wọ́n fẹ́ pè mí kí n ta ló ta lẹni tí wọ́n wá foríjì kí n foríjì so tábà fi èyàmù lélo àtìgbà ọ̀dà púpọ̀ ìrọ̀ ìní mọ́síláṣí wa ń bìbá èyàmù lélo wà kò sí tọrọ wíì má ní mẹ́wàá ti gbẹ̀yìn èyàmù lélo lọ́wọ́ ìyáàmù lélo sì máa bẹ̀rẹ̀ ní two thirty bíi ìdìnnìlá yóò máa parí níbi three thirty so ọbẹ̀ lọ́n kó fún àsìkò ń gbẹ̀rẹ̀ lọ́tù pálí kọ́nà wọn bá kó sí wa lọ́kàn ẹ̀yìn ẹni tí ó gba sèyáàmù tí ó sì tún gba sèyáàmù ọmọ àti ilé ìní àti ìmọ̀ fún wa. Aisha radiyallahu anha ó ní báwo ni tọ́lọ̀ ń kí ni kí n máa ṣe ládùúgbò anábìyẹn kan sọ pé allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni àdúrà táwọn ẹ̀ṣẹ̀ tọ́ wáyé o tí èèyàn bá mọ̀ pé òun lè máa dá láti yẹn sínú ilé òun ọ̀dà púpọ̀ tó bá sì mọ̀ pé òun ní òbí ọlọ́wà mọ́ṣáláṣí torí kò lè yọ ọmọ bàbá ẹ̀rí lè lọ́tọ̀ kọ́dù gbogbo èèyàn tí ò bá ti kú náà ní ọgbà ṣùgbọ́n àwọn tó sàǹfààní ń bẹ̀ ọ̀pọ̀ nítorí pé nìsín tó bá di alẹ́ lè lọ́tọ̀ kọ́dù tó òrùn bá ti wọ̀ta ìwọ̀lẹ̀ lọ́tọ̀ kọ́dù ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn kó òrùn wọ̀ à ń bẹ láyé àti kù ṣòṣẹ́ wa lò dáadáa ibi tọrọ wa torí pé láti gbà yín náà ní ìtumọ̀ àṣà lọ sí títà lùbájà rẹ̀ òfin yọ gbogbo àwọn alẹ́ yìí ní ìjẹ́jà máa lò dáadáa iná ni àyíṣà fi sọ pé tí mẹ́wàá ti parí bá ti dé ànábì sallallahu alaihi wasallam ó máa ń ká ìbùsùn rẹ̀ ó sì máa ń de ìlọ́dì rẹ̀ lé dáadáa ó sì máa ń jíyàwó àtàwọn ọmọ rẹ̀ èyí tá a sùn náà ọ̀run ti tó bá tí mẹ́wàá ti parí bá ti tó torí ìdílé ọlọ́run bọ́ ràn wá lọ́wọ́ ọlọ́run jẹ́ a lò dáadáa gbogbo ètò ti bọ́ mọ́ alọ́ ń bẹ̀rẹ̀ Ramadan ọlọ́run ti ká lè du ìta bá lè du tó subhanahu wa ta'ala